اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحابته وجميع المسلمين والمسلمات إلى أن تقوم الساعة أما بعد مستمعين الكرام إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba ìkápá ọba alágbára málàkà wà kọ́hàrọ̀ ọlọ́run kápá wà kọ́hàrọ̀ ó sì lágbára méjèèjì ní lọ́dọ̀ ọlọ́run ìkápá tiẹ̀ àti agbára tiẹ̀ èyí tó ṣe pé sífáàtù kàmàléyà ni èyí tó pé ni tí ò lábùjẹkù bó ti wulẹ̀ kó máa gbogbo ìròyìn ọlọ́run pátá ìròyìn pípé ni kò sí èyí tó ní àbùkù tàbí àbùjẹkù nùrò yẹn ọlọ́run gbogbo tọ́lọ́run bá pera ẹ̀ nínú orúkọ tá a ṣàlàyé fún wa wípé kìí ṣe álámù lásán mùsítáàkù ni lóòótọ́ bẹ̀rẹ̀ tí báàrù àlàmíyà rẹ̀ yóò máa júwe dàtíyà ìyẹn ni pé tàbá ní Allah arahman arahim almalik alkudus asalam almu'min gbogbo wọn náà ẹnìkan péré náà ní jẹ́ bẹ́ẹ̀ Allah ṣùgbọ́n ó kọkọ̀ kan ló ní ìṣtìkọ́kù tiẹ̀ àbí ń ta àlefàyọ́ ń bẹ̀ nínú sífà nínú ròyìn ọlọ́run masala arahman sífà arahma ó jáde ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni rahim bẹ́ẹ̀ ni alẹ́ alim sífà sami asami'u sífà asamu'u ó jáde ń bẹ ṣùgbọ́n gbogbo àwọn ìròyìn tó jáde min asma ila ilẹ̀ osna nínú àwọn orúkọ ọlọ́run yìí àbí àwọn ìròyìn míì tọ́lọ́run fi ròyìn ara rẹ̀ tí ò sí nínú orúkọ ọlọ́run tó ráwọn kankan bẹ ìròyìn ọlọ́run ni wọn kì í ṣe gbogbo wọn pípé ní ìròyìn wọn yìí kò sí èyí òun tó ṣe wípé àbùjẹkù mẹ́mẹ́ eléyìí ó ní òpin à láàrin àwọn orúkọ kan tẹ́dà ń jẹ́ taari kó wà nù ròyìn ọlọ́run àbínú àwọn orúkọ ọlọ́run náà èyí téèyàn ń jẹ́ yẹn mọ́sálà fún àpẹẹrẹ ọmọ èèyàn náà ní asámúhù ìgbọràn ń bẹ fún wa bẹ́ẹ̀ ni ń bẹ fọ́lọ́hun ṣùgbọ́n ìgbọràn tọ́mọ ènìyàn nákùsù bẹ́ẹ̀ kò pé títọ́ ọlọ́run ọba ló pé látara bẹ́ẹ̀ adúpẹ́ fọ́lọ́run ọba náà ọba tó ṣe wípé òun ni ló ṣàánú àwa mùsùlùmí pẹ̀lú islam ẹni tó sì rán sí wa òun náà lànàbí wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí adúpẹ́ fọlọ́run torí pé ànábi sallallahu alaihi wasallam ó ní man yuridillahu bihi khayran yufaqihuhu fi din ẹni ọlọ́run bá gbèrú dáadáa kan kò sí tí ó ṣe fún pé yóò fún lágbọ̀ọ́yé ẹ̀sìn lọ kọ́dílá yakuna ghaniyan wàlá aliman ó lè mọ́jọ́ olówó sì mọ́jọ́ ní mímọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n yóò lágbọ̀ọ́yé ẹ̀sìn kódà kọ̀díyàkúnù fàkírọ̀ ó lè jẹ́ aláìní tálákà tálákùta tọ́lọ̀ ròyìn wípé yàtí máa ń dá mọ̀tìrọ́bà nígbà tọ́lọ̀ ń sàlàyé àwọn onígbàgbọ́ òdodo tòótọ́ tọ́lọ̀ ní fálakùtà hamẹlẹ akọba àlẹ́gùn òkè torí gbàkúgbàkú ká sáré gùn ọlọ́ni wa máa adìrọ́ kamẹ̀lẹ̀ akọba kí ni ó jẹ́ ọmọ tí ń jẹ́ òkè torí gbàkúgbàkú náà ọlọ́run ọba ní fákòrọ́kọba bíbọ́kùn lọ́rùn ẹ̀rú ni áó ètò ààmù fi ìyàwó mi dí ìmọ̀síkọba àbí fífúnni ní jíjẹ ní ọjọ́ ebi tó lágbára ta ló ń tàn yàtí máa ń dà mọ́kọrọba ọmọ òrukàn tó jẹ́ fámílì ẹ̀ tó jálásùmọ́ ẹ̀ ẹ̀kọ́ yẹn problem ni fún wa ọ̀pọ̀lọpọ̀ wa tá lówó la mọ̀ pé àbúrò wa kan àbẹ́gbọ́n wa kan àbọ́nkù wa kan ti jáde láyé ó sì fọmọ́lẹ̀ àìbéèrè àwọn ọmọ wọn ọlọ́wọ́n á ní ìwọ tó jò nígbàgbọ́ òdodo tó dẹni eré yàtí mọ́ ń da àmọ̀kọ̀rọ̀bà a ó mìskínà ń da àmọ̀tìrọ̀bà bí tí mo lọ gan nìyẹn tàbí aláìní dáàmọ́tìrọ̀bà dáàmọ́tìrọ̀bà èyí tó ṣe pé kò sí ń tó kù fún mọ́tò lè pè ń dúkìá ẹ̀ lótorí náà èèyàn lè jẹ́ ọ̀rẹ́ ọlọ́run èèyàn lè jẹ́ ẹni ọlọ́run gbèrò dáadáa kan pó wá tálákà ó tó ṣì kò túmọ̀ sí pé ọlọ́run ò fẹ́ràn rẹ̀ ọmọ ń gbà mí ọlọ́run lè fún èèyàn lówó kó jẹ́ pé owó nǹkan àmì orí ibú ló jẹ́ fún ẹ rántí nínú súra ẹlẹ́ẹ̀kẹtàdínlógún nù Qur'an sàmọ̀ sí súratul Isra ọlọ́run ọba ní man kana yuridul ajila عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا جهنم مذموما مدحورا ọlọ́wọ́ bá ní mankana yuridu al-ajila gbogbo ẹni tí ń bá ń wálé ayé ọlọ́lọ́n pè ní ajila ń bẹ̀ àwọn afúnbàlágà wọn ní ìsìn àárọ̀ ó tá ń pè ní personification lédè èbò ọlọ́run lo ìkánjú ó fi dá ayé pè torí pé ayé gan fúnra rẹ̀ in tí ò ní pẹ́ tán ní jẹ́rẹ̀ àmẹ́lómi wà pé á ah, látàyé ànábì Ibrahim àbí látàyé no ẹ̀wọ̀ thousand of years ni ẹ̀tún á ní ayé ò ní pẹ́ tán àwọn orí sáyìn páyé fẹ́ parẹ́ gbogbo ẹ̀ pátá nǹkan tí ò pẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni àti ṣe analysis ẹ̀ mọ́ta gangan àti ṣe analysis ẹ̀ níjọ́sí wípé lọ́dọ̀ Ọlọ́run Isa ọmọ Maryam tá ń pé two thousand thirteen lónìí lọ́dọ̀ Ọlọ́run kò tí ì lókí ni o kò tí lo how many days la pé kè lójọ́ mẹ́ta tí Isa ọmọ Mariam kú kò péjọ́ mẹ́ta lọ́dọ̀ Ọlọ́run tí Jésù ti kúrò láyé Jésù kúrò láyé ní ìsìn lọ́dọ̀ àwọn èèyàn ní ẹgbẹ̀rún ọdún méjì àbí ó lé mẹ́tàlá nínú òǹkà tí wọ́n fún wa ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run kè péjọ́ mẹ́ta torí ànábì ní ọjọ́ Kùránì sọ pé ọjọ́ kan lọ́dọ̀ Ọlọ́run dàbí ẹgbẹ̀rún ọdún fíìmọ́tà ọdún nínú òǹkà tẹ̀yìn èèyàn so tọ́lọ̀ bá sọ pé ayé ò ní pẹ́ tán kẹ́nìkan ní à ah, láti bí ten thousand years ten thousand years bí ijọ́ mẹ́wàá lọ́dọ̀ ṣọ́jọ́ mẹ́wàá pẹ́ èèyàn bí màá ní ìsìn ọmọ wa lọ́jọ́ mẹ́wàá láyé ní à ah, ọmọ yìí sẹ̀mí gígùn lórílẹ̀ ń ó ó ẹ̀mí ọmọ yìí mọ̀ gùn ó tẹ́yìn ọjọ́ mẹ́wàá gbogbo aláàkíkú ọ̀fọ̀ so látara bẹ́ẹ̀ adúnilọ́dọ̀ ọlọ́ǹgàn ọjọ́ gbèǹde táwọn jẹ́ ọjọ́ kan yẹn ọlọ́run ní fi yaomi kana mikdaru khamsina alifasanna fifty thousand years equivalent tayé ni ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún ní ọjọ́ kan ṣoṣo tá ń pè lọ́jọ́ gbèdè yẹn tá a bá fi sóǹkà ti yàn ní ò so látara bẹ́ẹ̀ gbogbo ẹni tí ọlọ́run gbèrò dáadáa kan tọ́lọ́run á fún lágbọ̀ọ́yé ẹ̀sìn báwa rò pé à ń jẹ ìyà ò jẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́kàn pé àyà tí yóò jù ṣẹ́jú kan yìí lọ tí yóò wá lọ́nú àlìjáná gbére ọlọ́run àgbọ́yé ẹ̀sìn mọ́yọ́ kúrò nígbèsè ayé wa àti ń ṣe ìsìláàmù báyìí ní tí jáyàn kúrò lẹ́yìn ànábì téèyàn wá ní ìfijọ́ lẹ́yìn ànábì wa muhammadu ma sallallahu alaihi wasallam tí ó wàá fi lọ́mọ ẹjọ́ ọmọ lẹ́yìn nǹkan míì ọlọ́run má fi ṣe àdánwò fún wa o ṣàánú wa àwa jẹ́rìí pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni kò pé méjì gbèlé mẹ́ta kò sí bímọ ẹnìkan òbí kò lórogún kò lẹ́gbẹ̀ra kò sí aláfiwé fọ́lọ́run bẹ́ẹ̀ ni aláfijọ́ kan ò sí fọ́lọ́run bó ti wulẹ̀ kó máa tí ẹni ròyìn pípé tiẹ̀ sì ní gíga fíofíò rẹ̀ tayọ gbogbo nǹkan táwọn èèyàn fi ń wé ọlọ́run ọba tàbí tí wọ́n fi ń kéjì àbí tí wọ́n fi ń kẹgbẹ́ àbí tí wọ́n fi ń ṣe orogún ọlọ́run ọba ọlọ́run ọba náà òun nìkan níjọsìn tọ́ sí nítòdodo kò tọ́ nítorí yí pé òun ló dá gbogbo ẹ̀dá gbogbo táwọn èèyàn bá ń jọ́sìn fún tó yàtọ̀ sí Allah ẹ̀dá làwọn náà ṣùgbọ́n ọlọ́run ọba kì í ṣẹ̀dá khaliqu lòun adẹ́dá lòun kìí ṣe kọ́líkù kìí ṣẹ̀dá ìdán bẹ́ẹ̀nìkan bá fi àlẹ̀ kọ́líkù lẹ̀ tí ń jọ́sìn fún kọ́líkù á rí pé nǹkan tí ó fọ́ bàlákàyè ẹ̀ torí pé ẹ̀dá bíi tiẹ̀ ní jọ́sìn fún kò jọ́sìn fọlọ́hun òun ló jẹ́ kí ànábì wa Luqman alayhi salatu wa salam tó sọ fọ́mọ rẹ̀ nínú suratu Luqman pé inna shirka la zulmun azim a sì ṣàlàyé lánàá pé kí ni wọ́n pè ní zulmu wad'u shay'i fi ghayri mawdi'i gbígbé nǹkan sí ibi tí ó tọ́ sí ká fi nǹkan síbi tí èṣáyé ẹ̀ òní wọ́n ń pè ní zulumu làbòsí torí náà ìjọsìn tó tọ́ sọ́lọ́run àwa lọ fún ẹlòmíì tí èṣe ọlọ́run zulumu nù ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ńtọ́lọ́run ọba gbódìde kó máa jẹ́ ìkẹ́ sí gbogbo àgbáńlá ayé pátápátá ànábì dé nígbà tí ayé wà láfọ́núfọ́ra táyé sì wà nínú òkùnkùn biribiri ṣùgbọ́n dídé ànábì ó la ayé lójú pẹ̀lú gbogbo ẹnu la fi sọ àwọn ẹ̀rí pọ̀ rẹpẹtẹ tí ó jẹ́ àmọ̀ yìí pé dídí ànábì ló la ya lé ojú òun lẹ́jọ́ kí rọrùn ó dé kò rí báyìí lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam kí ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kó máa bá pẹ̀lú gbogbo àwọn sàhábà rẹ̀ tí wọ́n bá lùgbà àtàwọn náà ta wà lónìí ta jẹ́ mùsùlùmí kíkẹ́ náà kó kárí gbogbo mùsùlùmí àgbáńlá ayé pátá títí di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí akíra wa ní kíkí ti Islam èyí tó bá gbogbo gbà àti àsìkò mú pẹ̀lú gbogbo ìṣesí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh you don't understand Yoruba do you you understand okay I thought maybe he's translating for you so that we can include we can do some code switching okay no problem ọgbẹ́ni fún Ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run a máa tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run èwo ni òun náà ni alukurani karim tá à pè ní tafsir aya tí a ń ṣàlàyé rẹ̀ lọ́wọ́ òun náà ni aya ẹlẹ́ẹ̀kẹrìnlá nínú súra ẹlẹ́ẹ̀kẹfà nínú kurani súra ẹlẹ́ẹ̀kẹfà yìí là ń pè ní súratul an'am a sì ṣàlàyé kí ni jẹ́ an'am àwọn ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin ní ń jẹ́ bẹ́ẹ̀ àwọn náà ni ràkúnmí màálù àti àwọn ẹran so gẹ́gẹ́ bí àgùtàn àti ewúrẹ́ mèsòrò gbogbo àwọn ẹlẹ́sẹ̀ mẹ́rin tá a máa ń sin ilé òní wọ́n ń pè ní àníhàmù a sì ṣàlàyé pé ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn ẹran wọ̀nyí nínú kùránì nínú súrà yìí láwọn ọ̀nà bíi méjì àbí mẹ́ta àbí mẹ́fà kọ́lá pé ń jọ náà lọ́nà mẹ́fà òun ló jẹ́ kí wọ́n fi wá fàáyọ tàbí sọ súra yìí ní suratul An'am àṣàlàyé pé màkíyà ni maka ló ti sọ̀kalẹ̀ fànàbí òun ló fà tó jẹ́ pé tó ń wá nínú súrọ̀ yìí ahán tó lágbára ni bí suratu Yasin ẹ̀rí pé Yasin àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ àwọn ọ̀rọ̀ tó lágbára ni torí pé ni maka ló ti uslubu uslubu takrir àwọn ọ̀nà tọ́lọ̀ ń gbà bá wọn sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀nà téèyàn máa bá àwọn alátakò téèyàn máa ọlọ́run sọ ìbẹ̀láwádé inú súra ẹlẹ́ẹ̀kẹrin láì àti kọ́ àwọn ẹ̀kọ́ sẹ́yìn níbẹ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tá a kọ́ òun náà ní nípa wàlíyò wípé òun náà ka wìláyà òun náà ka wàláyà àlèwìláyà ní tí wọ́n ń pè ní wìláyà ń sọ̀rọ̀ nípa ìkápá ìjáláfẹ̀yìntì ìjólùrànlọ́wọ́ ìjólùdarí ìjáláṣẹ a sọ pé wàláyà ìyẹn nìkan ṣe pẹ̀lú ìsúnmọ́ ìfẹ́ràn ìmúnilọ́rẹ̀ ayò méjèèjì la wá ṣàlàyé pé ojú wo ni Islam wò ó lẹ́yìn yẹn a tún sọ̀rọ̀ nípa ọlọ́run ní wàhúwa yut'im wala yut'am a sọ̀rọ̀ nípa pé ọlọ́run ọba ló ń fún ni jẹ a kì í fún ọlọ́run jẹ a tún wá fàáyọ pé wàlà yut'am kìrá kan sọ pé wàlà yat'am tí ó mọ̀ jẹ́ mùdọ́ríù fún kí ni o tọ́ ìmà ìyẹn pé ọlọ́run ọba kì í jẹun a ní eléyìí ẹ̀rí rẹ̀ òun náà ni suratul ikhlas níbi tọ́lọ́wọ́ bá ti sọ wípé Allahu Samad mínàlè màáni nínú àwọn ìtumọ̀ èyí tó kó sínú àsọmọdíyà òun náà ni alẹ́dì láàjá òfàlàhù ẹni tí ò ní ìfun nínú rẹ̀ òun náà ni alẹ́dì láàyàtọ̀ ẹni tí kìí jẹun wàyí dẹ́nu ìdí nìyẹn tó ẹgbẹ́ ọ̀kan nínú àwọn kìrá yẹn ló fi wọlé bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí inú sọ́rọ́tù kíní o sọ́rọ́tù ikhlas látara bẹ́ẹ̀ agbọ́yé ń bẹ̀ pé ọlọ́run nìkan ní fún ìyàn jẹ ìdí ni à ń láti gbára lọ́lọ́run ní gbígbára lé tán pátápátá a sì mọ́rọ̀ ànábì wa tánàbì sọ pé ìbájẹ́pẹ́ ilé gbára lọ́lọ́run ọba ní pàápàá àgbára lé ni ọlọ́run ọba ò máa pèsè ìjẹ́ àti mú pín rírọ̀rùn gẹ́gẹ́ bí ẹyẹ tó jáde lébi tó sì wọlé láàyò lónìí a máa tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú àyà yìí nígbà tọ́lọ́ ní wala takunanna minal mushrikin má ṣe jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀ṣẹ̀bọ àná aṣàlàyé fún wa má wà ṣirk kí ló ń jẹ́ bọ lónìí àwọn àmọ́ tẹ̀síwájú níbi anwa'u ash láti ṣàlàyé àwọn ara rẹ̀ fún wa ọlọ́run bá lè kí ọlá kó dákun kó ṣe nírọ̀rùn fún wa náà قل أضل الله

بسم الله الرحمن الرحيم قل أغير الله أتخذ وليا فاتر السماوات والأرض فاتر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين ọlọ́run bá lè kí ọlá a'udhu billahi minash shaitanir rajim abẹ̀rẹ̀ tafsiri ti rọ̀ lẹ́yìn pẹ̀lú sísáàdì ọlọ́run ọba ń kò lọ́dọ̀ shaitan ẹni ẹ̀kọ́ ẹni ègbé ọlọ́run mẹ́jọ láàyè láàrin wa bismillahir rahmanir rahim atúbẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ Allah arahman ọba àjọkẹ́ ayé arahim ọba àṣàkẹ́ àláyọ̀rọ̀ ọlọ́run ní kul aghayra sọ fún wọn ṣé ẹni tó yàtọ̀ sí ọlọ́wọ́ bá Allah ní màámú ní olùrànlọ́wọ́ níye ẹni tó ṣe pé òun ló dá gbogbo sánmà méjèèje àti ilẹ̀ méjèèje òun ní fún ní jẹ kì í fún jẹ apami láṣẹ sọ fún wa anakuna awàlámẹni aslam kí n jẹ àkọ́kọ́. ẹni tí ó gbá àfàfọ́ lọ́hun asàlàyé yẹn náà naminal mushrikin torí náà látàkùnà naminal mushrikin ẹ gbọ́dọ̀ kan nínú àwọn ẹlẹ́bọ a sọ pé tí ń jẹ́ ṣíríkù òun náà ni wíwórogún fọ́lọ́ níbi rùbùbíyà àti wùlùhíyà kí ló ń jẹ́ rùbùbíyà òun náà ni pé ọlọ́run ọba nìkan ni adẹ́dàá ṣíṣe ọlọ́run ọba lọ́kan ṣoṣo níbi ìṣẹ̀dá pẹ́lòmí ò lè dá nǹkan kan àfọlọ́run látara bẹ́ẹ̀ gbogbo ń táwọn èèyàn sọ nípa àwọn ẹ̀dá tó jẹ́ èèyàn tàbí àlìjànú ni tí wọ́n ní wọ́n dẹ̀dá à ń ṣàlàyé fún wa pé ọlọ́run nìkan ló dẹ̀dá ẹnìkan ò dá nǹkan kan ànábì wa Isa ọmọ mariam tọ́lọ́ ń sọ fún wa nínú Suratul Maida pé ó máa mọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ó fẹ́ atẹ́gùn sí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run náà ó mọ́ ní àwòrán ẹ ó sì fẹ́ atẹ́gùn sí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run náà sì sọjí ń fò lọ bí a ní kò dá ẹ̀dá yẹn tó sọ pé dẹ̀dá ń bẹ̀ yẹn ò rí bẹ́ẹ̀ nínú rẹ̀ tó bá lọ rí bẹ́ẹ̀ dá ọlọ́run ní lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀pá náà dejò a ní kò túmọ̀ sí pé ó dá ejò bẹ́ẹ̀ náà lànàbí wa sọ́ọ́lì tó bẹ́ẹ̀ lọ́run ọba ràkúnmí tó ń tọ́mẹ́ abo ràkúnmí tó ń tọ́mẹ́ jáde láti inú àpáta àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ń pè ní aya àmì látọ̀dọ̀ ọlọ́run tí ń jẹ́rìí máa jẹ́ ǹso fún àwọn òjíṣẹ́ yẹn pé ọlọ́run ọba ló rán wọn. naam. kò lè ní àkọ́kọ́ iná sọ àkóso èèyàn gbọ́dọ̀ wọ́n orogún fọ́lọ́wọ́n ọba ń bẹ̀ ọlọ́wọ́n ọba ní ṣàkóso gbogbo nǹkan oh god take control èdè òmùgọ̀ ni kò sígbà tọ́lọ́wọ́n ò sí ń control ìtí ń ṣe ọ́ lóòwí fọ́lọ́wọ́n kọ́lọ́wọ́n ó sànú ẹ̀ kó gbọ̀ ń bẹ̀ báyìsàn bá ń ṣe ọ́ ní ọlọ́run ó fún ọ níwòsàn àtàìsàn àti ìwòsàn ọlọ́run ọba ní í ṣe méjèèjì kì í ṣèṣù torí àwọn kan máa gbé kíní káàkiri wọ́n ní èṣù ló ń fi àìsàn kànyàn kìí ṣe ọlọ́run wàláì àtàìsàn àti ìwòsàn ọwọ́ ọlọ́run ní méjèèjì wà kò sí lọ́wọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n bẹ́nìkan bá gbìyànjú láti fi kànyàn kò ní kànyàn àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọlọ́run ti sọ yìí fún anu Qur'an àti kà fún anu súra ẹlẹ́ẹ̀kejì súra 2 aya 102 واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر ويتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه wà má ń bi dọ́ọ̀rín min ahadin illa bi idnillah ibi tá a lò mẹ́rin yẹn pọ́ ò lè fi nira kankan yàn àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run torí kẹ́nìkan á rí pé àìsàn ti ń ṣẹlẹ̀ ọlọ́run kan rárá o pẹ̀lú ìyọ̀ǹda ẹni látara bẹ́ẹ̀ ọlọ́run á ní ká má ṣẹbọ tó bá ti wá wóró gún níbi ìṣàkóso ayé tó tún gbà pé àwọn kan ló sólé ayé ró àwọn kan ní ń darí ayé àwọn kan lọ́lọ́run kọ́ ayé lé lọ́wọ́ òwúwà náà àwọn ọ̀ṣẹ́ bọ̀ ọlọ́run ò kọ́ ayé lẹ́nì kankan lọ́wọ́ o súrọ́tùl múlíkù súra ìkẹtàdínláàádọ́rin nínú Quran súra sixty seven àyà alákọ̀ọ́kọ́ ń bẹ tàbárọ́kà tabarakalladhi biyadihil mulku wa huwa ala kulli shay'in qadir nínú tá à ń pè ní rùbùbíyà ni pé Allahu li khaliqu li maliku ọlọ́run ní ti ń jẹ́ ìkápá ti ń jẹ́ ìṣèjọba ti ń jágbára bìyádìí ọwọ́ ọlọ́run ló wà kò sí lọ́wọ́ anybody wa huwa ala kulli shay'in qadir alágbára lọ́lọ́run lórí gbogbo nǹkan nítorí náà kéèyàn máa wá rò pé ọlọ́run dá ṣùgbọ́n kò lé àwọn kan kò kó wọn lé wọn lọ́wọ́ o ṣùgbọ́n èèyàn máa ń ṣèjọba tí ń ṣèdarí òun là ń pè ní kìyádà ìmọ̀ ṣèdarí èyí ni wọ́n ń pè ní àmánà ìgbà pamọ́ ọlọ́run ọba nìyẹn ọlọ́run sì ti sọ yẹn náà fún wa nù Qur'an ọlọ́run nígbà tó tu àwọn òjíṣẹ́ tó ti lọ ọlọ́run wá ní lẹ́yìn náà àwọn adẹ́yìn náà sórílẹ̀ linanzuru kaifa ta'malun káwò bó lẹ́yìn náà tún ṣe lólé ayé yín torí pé nahnu khalifa fil ardi àrólé làjẹ́ lérílẹ̀ nítorí náà èyí ni wọ́n ń pè ń ṣírík wà fil ìbáàdà níbi ìjọsìn ìyẹn làwọn fẹ́ sàlàyé lónìí alákọ̀ọ́kọ́ ń ni àlèkọ́ọ̀fù ìbẹ̀rù ọ̀nà wo ni ìpayà bíbẹ̀rù lè gbàjẹ́bọ àkọ́kọ́ ń bẹ lóòótọ́ alẹ́kọ́ọ̀fù nàwọ̀ánì ìran méjì ni alẹ́rìntìkọ́ọ́dì wàtọ́bùrì ìbẹ̀rù èyí tó jẹ́ àdámọ́ ọmọ èèyàn òun náà ni téèyàn bá rí nǹkan tó káyàn láyà àyà èèyàn lè já ẹ̀rú sì lè ba àyàn ó lè ṣẹlẹ̀ sí yàn bẹ́ẹ̀ irú èyí ṣẹlẹ̀ sí ànábì Musa aleyhi salatu wa salam alẹ́kọ́f èyí tó ṣẹlẹ̀ sọ́mọ èèyàn múnkìn ìdàrọ́ àdọ́ọ̀lì tààwùlì wáṣ wàhẹ́ ìrùmọ̀ bóyá ó rí ọba ajẹnípa kan tàbí èèyàn kan tó jẹ́ èèyàn burúkú tó lè fi ìnira kan èèyàn tàbó rẹ̀ranko burú kan bíi kìnìún sẹ̀páyà èèyàn lè já gẹ́gẹ́ bí ntọ́lọ́wọ́n bá sọ wípé nígbà tí àwọn tí wọ́n jẹ́ òpìdán ìjọba fìrìhàn tí wọ́n ju okùn wọn sílẹ̀ ọlọ́run bá ní gbogbo okùn yẹn bẹ̀rẹ̀ ṣe kí ni ó dàbí ejò kí lọ́lọ́run ló ṣẹlẹ̀ sí Musa ọlọ́run bá ní lẹ́sẹ̀kẹsẹ̀ Musa ìbẹ̀rù kan rọra wà lẹ́mí ẹ̀ lára ń torí yẹn irú bẹ̀rù yẹn kì í ṣe ṣíríkù yẹn tọ̀pẹ̀yìn ni àdámọ́ ọmọ èèyàn ni ẹ̀. ṣùgbọ́n bóyá ká sáré wò yẹn nínú Kùránì Suratu Taha súra orí ogún àyà 67. seven báwọn ká súra twenty àyà sixty seven yẹn ni Suratu Taha ọlọ́run bá sọ̀rọ̀ nípa ànábì Musa ń bẹ̀ ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim bẹ̀rẹ̀ láti 65. five ya Musa imma an tulqi òjì rí ọlọ́run ọba àlejò ọlá nígbà tí fìrìhàn tó pe àwọn òpìdán tí gbogbo wọn wá pé pé tí Musa ṣe àwọn náà ó ṣe wọn á sọ ń jọ́nà pé ya Musa ìmọ̀ antulikiya inú kí wọ́n kọ́ ju ti ń bẹ lọ́wọ́ rẹ sílẹ̀ wàá ìmọ̀ antulikiya. nínú kí wọ́n kọ́kọ́ ju ọ̀pọ̀ wẹ́lẹ̀ kó dejò wà ìmọ̀ ànàkù àbí kó jẹ́ páwọn alákọ̀ọ́kọ́ ju ti wálẹ̀ ìtàwọn ń ṣe yìí ó dá wa lójú pé e, tí wọ́n ní lọ àwa náà nírú ẹ̀ Musa ní ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ alẹ́kọ̀ọ́ ẹ̀yẹn kọ́ ju ti lẹ̀. ọlọ́run ní fáyìndà ìbálòhun àwọn okùn ọwọ́ wọn jámù habulu ọlọ́run tún ní wà ìsíyù jámù àsọ ọ̀pá ọ̀pá àtàwọn ọ̀pá tí ń bẹ lọ́wọ́ wọn ó sì yíra padà látara dán wọn ìdàndébò àwọn èèyàn lójú wọ́n lọ ṣojú fáwọn èèyàn ó wá dàbí ẹni pa àwọn nǹkan náà rìn àna àtàṣà àwọn èèyàn wá ń wo àwọn okùn yẹn bí ejò wọ́n wo àwọn ọ̀pá yẹn bí ẹni pé wọ́n rìn bẹ́ẹ̀ sí ni wọ́n ò rìn. ọlọ́run ní fa ó jásà fi nafsi kí fata musa ọlọ́run ní a ó jásà fi nafsi musa fi nafsi nínú ẹ̀mí rẹ̀ a ó jásà kí fata ó fi pamọ́ síbẹ̀ ẹ̀rù àyàtì ẹ̀ náà já ó ta gìrì bó ṣe rí ọlọ́run ni àwa fi lẹ́mí balẹ̀ ń jọ náà látàkọ́ mọ́páyà ìnàkà à ń talẹ̀ àhàlà ìwọ ló borí lónìí irú bẹ̀rù yẹn ó ní alẹ́kọ́ọ̀fù àtọ́bọ̀in èyí ni kìí ṣe bẹ̀rù ẹbọ àdámọ́nù látọ̀dọ̀ ọlọ́run ọba tàbátúwèé tó tún ṣẹlẹ̀ nínú súra ìkẹrìndínlọ́gbọ̀n táàmà sí súra 26 aya ìkẹwàá ń bẹ̀ òun láti bẹ̀rẹ̀ súra 26 òun náà ní tó ṣùwárọ̀ náà orí أعوذ بالله من ní الرجيم بسم الله الرحمن الرحيم ọlọ́ni wa Musa. ọlọ́run nígbà tá a pè Musa kí la pè é kí la wí fún ìtì ikọ́ ọmọ dọ́ọ̀lìmí lọ bá wọn jọ alábòsí àwọn kèfèrí àwọn mùṣìríkù nọ́ṣẹ́bọ́ àwọn ni ó lọ bá àwọn ìjọ wo ni kò lọ bá ìjọ fìrìhàn kò wí fún wọn alátàtàkùn ẹ̀yọ́ abẹ̀rù ọlọ́run ẹ̀gbọ́n tí Musa wí ya rọ́bì ó ní olúwa rọ́bì ya ti parẹ́ ń ìtumọ̀ rẹ̀ náà ni ya rọ́bì kọ́lá rọ́bì ó ní olúwa mi inni akhafu an yukadhibuni mò ń páyà kí wọ́n má ṣe pè mí lókùrọ́ ń bà mí lẹ́rù ẹ̀rù yẹn kì í ṣe tẹ́bọ́ ìyẹn ni tọ̀bùrí ìyẹn tàdámọ́ nìyẹn káfíńyẹn lẹ̀ nítorí àsìkò ṣùgbọ́n èyí tó jẹ́ tẹbọ òun náà ni ó jẹ́ ọ̀dọ̀ èṣù òní ti máa wá ọ̀dọ̀ tàlá ló ti wá ọ̀dọ̀ èṣù ló ti wá òun sì jẹ́ ti ìgbàgbọ́ ìgbàgbọ́ kí ni ìgbàgbọ́ ká mọ̀ ní pé ẹlòmíì ìyàtọ̀ sọ́lọ́run ọba wọ́n lè ṣe wá wọ́n lè fi nǹkan kankan wá nínú aburú ọlọ́run bá lè ọlá sọ̀rọ̀ nípa ìbẹ̀rù tọ̀dọ̀ ṣàìtàn tó já sẹ́bọ̀ yìí láwọn àyè tó pọ̀ nu Quran àwọn àyè mẹ́ta ń bẹ̀ á alákọ̀ọ́kọ́ ni súrọ́tù alimuran Imran súra ẹlẹ́ẹ̀kẹta aya one hundred and seventy five súra three aya one seventy five ààrùn ń bẹ̀ kí lọ́lọ́run bá sọ ń bẹ̀ ọlọ́run ní innama dhalikum ṣàìtàn yòówù fún àwòlíyà àwòrán fala takhafuhum wa khafuni in kuntum mu'minin. Innama dhalikumu ash-shaytanu yukhawwifu awliya'ahu fala takhafuhum wa khafuni in kuntum mu'minin. Lọ gbé láti one seventy three alẹ́dínà qalu lahumu an-nasu inna an-nasa qad jama'u lakum. alẹ́dínà. ọlọ́run ní àwọn èèyàn kan bẹ awí fún wọn kí là sọ fún wọn sẹ́ iná náà sà kọ́díjà máa òhùlàkùn àwọn èèyàn ti kóra wọn jọ àwọn èèyàn ti kóra wọn jọ dèyí wọ́n ti pèrè pọ̀ mọ́ bọ̀ lẹ́kọ̀ọ́ kan wọ́n ti kóra wọn jọ ẹ mọ̀ pé káà náà dúró ká máa lọ nísìkan ní ẹ́ wọ́n máa ti kóra wọn jọ dèwà ń bì kan fàṣà ohun ẹ páyà wọn kàkà tí eyín ni ó fi bà wọ́n lẹ́rù záàdà ìmánà ọlọ́run ló lé wọn kún nínú ìgbàgbọ́ ni. èyí tó jáde lẹ́nu wọn ni pé hasbunallah ọlọ́run ọba tó fún wa wà ní ìmọ̀lẹ́wà kí n ló sì dáa jù ní aláfẹ̀yìntì. ọlọ́run láwọn èèyàn wọ̀nyí wọ́n ṣẹ́rí padà pẹ̀lú dẹ̀ra wọn látọ̀dọ̀ olúwa wọn pẹ̀lú kẹ́ látọ̀dọ̀ olúwa wọn àti ọlá lámúyàm sásùmùsù aburú kan ò sì fọwọ́ kàn wọn wà tábà wúrídì wà náà lọ wọ́n sì ń tẹ̀lé ọ̀nà tọ́lọ́ ọlọ́run ọba ọba ọlọ́rẹ ọba ọlọ́lá ètò tóbi ni ìtàn ẹ̀mí a ti sọ ní tẹ̀sí bí ọdún márùn-ún sẹ́yìn àwọn ogun tánà bíi já mi ìfẹ́ lọ bẹ̀ torí àsìkò ṣùgbọ́n lọ ní iná máa dálé kò mú ṣàìtàn. ọlọ́ni bó ti rí nìyẹn èṣù nìyẹn yóò wí fún àwọn olè àwọn tí máa dẹ́rù bà àwọn ọ̀rẹ́ tiẹ̀ àwọn tí wọ́n mú èṣù ní aláfẹ̀yìntì àwọn tí wọ́n mú èṣù lọ́rẹ̀ ẹ̀mùlẹ̀ àwọn tí wọ́n mú èṣù ní olùdáàbòbò àwọn tí wọ́n lọ jẹun pẹ̀lú èṣù ọlọ́run ní bọ́rọ̀ èṣù ti rí lọ́dọ̀ wọn nìyẹn yóò máa ṣẹ̀rù bà wọ́n yóò máa dẹ́rù bà wọ́n ní èèwù. ọlọ́run wá ní tí wọ́n bá dé pẹ̀lú ẹ̀rù wọn látàkọ̀ fún un ẹ má ṣe bẹ̀rù wọn. ọlọ́run ní mo ayẹ pé tòótọ́ mùmìnì nìyí onígbàgbọ́ òdodo nìyí wà kọ́ fún èmi ní ẹgbẹ̀rún lónìí náà a máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá sọ fún èèyàn wọ́n lè sọ yí pé iṣu tuntun èèyàn ò gbọ́dọ̀ jẹ́ṣu tuntun bí wọn ò bá tí ìṣe ọdún jẹ́ṣu àti tẹ̀ máa jẹ́ kí ni ó ṣẹlẹ̀ ah ẹnìkan dánwò lánàá kí ni kan ṣẹlẹ̀ wọ́n á máa dẹ́rù bàyàn bí ẹni pọ́lọ̀ fi déètì tó yẹ ká máa jẹ ṣu sí téèyàn bá ti gbin iṣu téèyàn sì rí pé iṣu yìí ti tó jẹ ni kó yẹ kí kálukú lọ máa jẹ ṣu ẹ̀ ṣùgbọ́n èṣù torí pé àwọn tí wọ́n ń ṣèjẹṣu nípìnlẹ̀ èṣù ni wọ́n fi ń sìn òòṣà kan tí wọ́n ń pè lóṣà oko ni wọ́n ń sìn ìtàn rẹ̀ kíá nínú ìṣẹ̀ǹbálẹ̀ Yorùbá kò rújú rárá. òòṣà oko ní Ifẹ̀ Òòyè ọdẹ ni ó sì tún jẹ́ ọdẹ méjì ní í ṣe ń ṣe ọdẹ orí ilẹ̀ kéèyàn máa dẹ̀gbẹ́ sì ń dẹdẹ ẹja ó tún jápẹja. níbẹ̀ ń jọ náà ọmọbìnrin kan wá ń bẹ ó jẹ ọmọ yémo tó jẹ ìyàwó ẹni tó jẹ́ ọlọ́fin tí í ṣe ọba àfẹ́ńjọ́ náà ọmọ yìí ó lọ wẹ̀ lódò nígbà tó wá kó nú odò lódò wá fẹ́ gbé lọ òòsà oko ló wá rí ìjọ náà ló wá yọ nú odò yíyọ tó òòsà oko yọ nú ni wọ́n wá fa ọmọ náà fún pé kó fi sáyà ẹ̀sìn báwọn bàbá ẹ̀ olówó ni wọ́n ní wọ́n ń sọ àwọn èèyàn wá ń sọ pé ọlá aya rẹ̀ ní ń jẹ ọlá ìyàwó ẹ̀ ní méjì kẹta lọ àwọn tí ó lò wọ́n ká ní tí ó fi rúbọ nínú rẹ̀ ní ẹyẹ táǹpè lẹ́yẹ ẹ̀tù nínú ẹ̀ ló wà níjọ́ náà wọ́n pè lẹ́yẹ ẹ̀tù wọ́n á ní kó máa lọ síwájú ibi tó bá dé tó bá ti wá rí táwọn ẹyẹ yẹn pọ̀ sí ibẹ̀ ni ó dúró sí ló fi dé wéré nígbà tó wá dé wéré ibẹ̀ ló dúró sí nígbà táwọn ẹyẹ pọ̀ làwọn èèyàn fi ń sọ pé ẹyẹ ní bàbá fi rúbọ tára fi tu bàbá ni wọ́n fi ń pe ẹyẹ yẹn lẹ́yẹ ẹ̀tura títí tó fi dẹyẹ ẹ̀tù lónìí etí ń awó ni wọ́n ń pè lẹ́yẹ ẹ̀tù etí ń gbé nugbó wọ́n máa ń sábà pè bẹ́ẹ̀ ìgbà tó dé bẹ́ẹ̀ àgbẹ̀ tí ń dákọ lọ́tọ̀rọ̀ oúnjẹ lọ́wọ́ ẹ̀ tẹ́bi ń pa àgbẹ̀ yẹn ò wá fún níṣu ó lòun ò níṣu ó sì wá rí pó níṣu ló fi lọ bẹ Ṣàngó kó bóun fi iná jó dànù àtìgbà náà wọ́n ti wá ní ẹnìkan ò gbọ́dọ̀ jẹ́ṣu tó ṣà ọkọ̀ ò bá jẹ́ṣu ní tó bí ọdún jẹ́ṣu nìyẹn òòṣà yẹn ni àwọn mẹ̀gún ẹ̀ wọ́n léwò wọ́n la iṣu yẹn tí wọ́n bá wá látán wọ́n wá ṣe bí wọ́n ṣe ń ṣe nítorí àsìkò mo ti ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ rí ní alcohol bí ní kúnkún pátápátá gbogbo ohun tó lò pátápátá tó fi ṣẹbọ yẹn àwọn ni wọ́n là tí wọ́n bá ti wá là ìgbà yẹn lẹ́mkálukú tó wá lè jẹ ṣu ẹ̀rọ ni ọdún ó clear tí ò lóko méjì tí ìbá lóun fẹ́ jẹ ṣu wọn àdẹ́rù bàyàn ọlọ́run ní ẹ̀rù tí wọ́n ń dábọ̀ ẹ̀yẹn ìnámọ́dálì kúmù ṣẹ̀tọ́n èṣù nìyẹn yòókọ́ wí fún ọlíyàwó. ẹ má bẹ̀rù ẹ̀ kò sí tí ó ṣe èèyàn béèyàn bá jẹ́ṣu ẹ̀ nígbà tí ṣu èèyàn bá ti tán wọn ò bá àmọ́ kó jẹ́ṣu àwọn ará ọ̀fà àwọn tiẹ̀ ti sọ́dọ̀ òrùn ìjàkadì fákàfìkì lóró ọfà wọn ó laṣu wọn ó ṣe gbogbo ẹ̀ jákàjáká wọn yẹn wà láì rán gbogbo ẹ̀ wò àtàwọn ọdún òṣàmì bẹ́ẹ̀ tó náà bẹ́ẹ̀ bá kóṣù wọn a mọ ọmọ èèyàn lọ́jà wọn kò sí wọ́jà kìíní kan wọn ìjẹ́sù ohun ìṣe kìíní kan bí ẹni pé nǹkan kan wà ń bẹ̀ tọ́lọ́run sọ pé yóò ṣe èèyàn wà láì èṣù ní dẹ́rù bà wá in tó sì fi jẹ́ wọlé lọ́dọ̀ wọn ni pé àwọn ti mú èṣù yẹn lọ́rẹ̀ ẹ́ mọ́lẹ̀ in tó bá sọ yẹn ìrú mọ́ bà wọ́n ó dàbí ẹni tó bá yẹ pé mọ́ lọ́dọ̀ àwọn babaláwo dáadáa tí wọ́n bá dákọ̀ àjẹ́ lọ́dọ̀ ẹ̀ aya rẹ̀ ó já ni torí pé èṣù lọ́rẹ̀ tiẹ̀ ẹ̀rú ó bá gé àwọn ayé ló ń sọ yẹn aya ó já ni gbèrè torí pé ọlọ́run ọba kọ́lọ̀ rẹ̀ tiẹ̀ kò mọ́lọ́run ní olùdáàbòbò àjẹ́ kìlómẹ́tì ọ ṣe ó lè pa ọjẹ́ àbí ọjọ́ kú èèyàn bá tó ló lè tó pa ẹ́ tọ́jẹ́ bá fẹ́ mú èèyàn lónìí wà láìtọ́jọ́ kú èèyàn bá tó kò lè rí èèyàn pàjẹ́ ṣùgbọ́n tọ́jọ́ kú èèyàn bá tó èèyàn wà á kú ó lájẹun ló pa irọ́ ni òun gborí ibú tiẹ̀ látara ọjọ́ kú tiẹ̀ tó ti tó bó ṣe rí nìyẹn ó làwọn bàbá wa jọ yẹn ni wọ́n gbọ́yé ni wọ́n fi ní àjẹ́ tó wọlé àfáà ó rí bí ire dé sí oribọ rẹ̀ ń kú kò ní sọ pàjẹ́ kankan ló pa iná lílá wà iná ilé ìrọ̀jìhùn ní òwì ọlọ́run ló pa ní òjẹ́ kájẹ́ oníyì ní Saudi àjẹ́ oníyì ń bẹ̀ torí àwọn ní pààyàn báwọn ṣe títí ẹnìkan ò ní ṣètùtù fáwọn àjẹ́ pé ẹgbà ìyọnu ayé wọn ò fún wọn ní kan jẹ èèyàn mẹ́wàá ò bá kú lójúmọ́ ńlẹ̀ kan náà wọn ní tí wọ́n mọ̀ ṣe nìyẹn allahumma ighfir li hayyina wa mayyitina man hayyatahu minna fa hayyihu ala al-islam wa man amatahu minna fa amija tí wọ́n mọ̀ ṣàdúrà nù ọlọ́run àwọn tó pa yìí o ẹni tó bá fẹ́ panu wa pa wọn sórí islam ṣàánú wọn o àwa tó bá sí yè wá sínú islam tí wọ́n mọ̀ wí ti wọn nù àǹjájẹ́ lé pọ́pùlà ń bẹ̀ wò nítorí yẹ ká jẹ́ ó pọ́pùlà ńlẹ̀ yorùbá ni pé àwa la sọ pé àwọn ló ń pààyàn jẹ àwọn náà wá ń sakọ ká ní wọ́n ti pààyàn bíi hundred ẹnìkan kan ò dáhùn àgbé nǹkankan fún fúnra wọn ni wọ́n sì ní ẹ̀dọ̀ so pípàtàkì wọn yẹn o ní mímú èṣù lọ́rẹ̀ ẹ̀mùlẹ̀ ìwọ tó bá sì ti gbé pírọ́blẹ̀mù rẹ lọ bá ẹni tó ti mú èṣù lọ́rẹ̀ ẹ̀mùlẹ̀ yóò dẹ̀rù ayé bọ̀ ìwọ náà wà dẹ̀ tí o mọ̀ bẹ̀rù ayé bẹ́ṣù ti rí nìyẹn ń dẹ́rù bá àwọn èèyàn ẹ tún jáwó. ọlọ́run ní mọ́ páyà àwọn èmi ọlọ́run ní ó tó bá jẹ́ mùmínì ní ọ́ súrọ́tù 39 súrà 39 àyà 36 kátó lọ òwe ẹ ọlọ́run tó bá sọ̀rọ̀ ń bẹ̀ súrọ́tù zumaru àyà 36 kan ní yorùbá tá ń wọn ò yá wọn àyà kẹrìndínlógójì kọkàndínlógójì wọn kì í yá wọn 36 náà ọlọ́run tó sọ ń bẹ̀ ọlọ́run ní yìí. ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له مِنْ هاد ọgbọ́n tọ́lọ̀ ń wí aláìsàlọ́hù sọ́lọ́hùn ọba ò tó ni fún ẹrú sí ẹ̀ sọ́lọ́hùn ò tó ọ ni láláfẹ̀yìntì sọ́lọ́hùn ò tó fún ọ lólùrànlọ́wọ́ sọ́lọ́hùn ò tó fún ọ ni lálábò. wọ́n ìwọ́n mú ikú yá gàdí ọlọ́run láwọn ẹlẹ́bọ yukhawwifunaka wọ́n mọ̀ wọ́n á dẹ́rù bọ̀ bílẹ̀ dí mi ń dún nìyí pẹ̀lú ẹni tó yàtọ̀ sọ́nà ni wọ́n fi máa ṣẹ̀rù bọ́ ha ẹni Ṣàngó bá wọlẹ̀ lójú ẹ̀ láyé kò tó níbà wọn bọ́ bá kò so ẹ́ ogun <laughs> tógun bá jà nísìn yóò ṣe kíní kan wọ́n a máa fi dẹ́rù bá yàn èèyàn náà a máa gbọ̀n wọ́n sọ láyé ìgbà kan tí gbóná bá mú yàn àìpé bẹ́ẹ̀ wọ́n ní olóde ní kẹ́ẹ̀pẹ́ o èyàn gbọ́dọ̀ pé ní ìgbóná wọ́n ní inú òbí ṣànpọ̀nà torí yóò bá gbà pé òsà kan ti ń jẹ́ ṣànpọ̀nà ní fa nínú tí wọ́n fi máa ń kí ìṣubú òsà ẹfun wọ́n á kun ẹfun sí gbogbo bí ẹfun kíní funfun orúkọ àmọ́ ẹfun ẹ̀hẹ́n ni wọ́n á kun wọ́n á kó àwọn èèyàn yẹn lọ ẹ̀yìn odi gbà táwọn èèbó dé tí wọ́n ní ó lájẹsára ó lábẹ́rẹ́ ṣànpọ̀nà ò ṣe sọ pé kábẹ́rẹ́ òun mọ́ ṣiṣẹ́ kó pa kó gba abẹ́rẹ́ lọ́wọ́ ègbó àsomùgọ̀ ni wá asẹ́kòye wa ń gbà náà ó ń dà báyìí àwọn kan wá pọ̀ bẹ́ẹ̀ àwọn olóòṣà ń jọ náà wọ́n wá ń fi ìsànpọ́nà wọ́n fi ń jẹun wọ́n wà mọ̀ fi dẹ́rùbà àwọn èèyàn bí ìgbà tí ìbejì kọ́ dé táwọn èèyàn wò pé ọmọ méjì ogún dé o ẹ̀yàn kọ̀ọ̀kan la mọ̀ téèyàn mọ̀ bí o wọ́n ní ẹ lọ gbẹ́ ère méjì fún wọn òyìnbó ìbejì ẹwà mọ̀ sí ẹwà ẹ̀ ẹmọ iyọ̀ rẹ̀ àtẹ̀yìntẹ́jẹ́ kí ni wọ́n tún máa gbà lọ yín wọ́n ní orí igi ọbọ sì ní ń iran bẹ́ẹ̀ ìran kan ní ń jẹ́ dùn bòlè yóò ṣe wá bí ọmọ ara rẹ̀ igi ejiri ara àṣokùn ẹ̀dùn orí igi kí ọlọ́ni àwọn ẹlẹ́bọn wà dé ìwọ́n ní ọmọ sáàkì wọ́n lè wọ́ sùn wọ́n ní ọmọ yìí ní òun fẹ́ ṣàgbé sọmọ tí ò rí rẹ̀ ló tún sọ̀rọ̀ pé òun ó ṣàgbé wàláhì mo wà ní Ṣàngó ọ̀rọ̀ tí mo sọ ẹtí pẹ́ṣà around eighties early eighties alákọ̀wé èyí ò rí pé àwọn eléyìí ọlá ń bẹ lára wọn kì í ṣe pé bóyá yà ń jẹ wọn ní Ṣàngó ní tó tà ń bẹ̀ wọ́n sì kọ́ ọmọ dání kẹjẹ ìyá àbejì ń kìí ọkọ àti ìyàwó ó ní ẹlówó ẹbí mọ̀ mú ní àà ah. wọ́n ní àwọn àbejì yẹn láwọn fẹ́ sàgbé ní káàkùn tó dó láì mú ní sẹ́nu ọmọ ni wọ́n ti gbọ́ wọ́n ti lọ sọ́dọ̀ àwọn aláwo wọ́n ti wá dẹ́rù bà wọ́n. yòówì fún nága bí wọ́n fi dẹ́rù bà wọ́n bí lẹ́dí mi ń dún nìyí ẹni tó yàtọ̀ sọ́lọ́hún wàláì wọ́n àlọ́ mọ́ sàgbé ó tún pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa ń ṣe ومن يدلل الله ẹ̀wògbà yẹn wọ́n lọ ju àwọn ìbejì sínú igbó ìjà lọ èrùn jamana yóò wá bò wọ́n wọn ní tètè kú wọ́n mọ́ wá ké wọ́n àwọn òrìṣà ní kí wọ́n fi wọ́n lẹ́bẹ̀ẹ́ ni o ẹni tó sì bímọ náà ò lẹ́nu àti sọ̀rọ̀ àyà rẹ̀ ó máa já kéṣù máa bínú sí òun wà máa ń yúdèrè lọ́ọ́ fàmàlà òmìnira ọlọ́ọ̀ni ẹni tọ́lọ́run ọba bá ti nù ẹni ọlọ́run ọba fọ̀nà mà wà mí yá di láwù ẹni ọlọ́run bá fọ̀mù lọ ẹni ọlọ́run bá fọ̀mù nà mà mà kà ní wà mí yá di láwù ẹni ọlọ́run bá fọ̀nà mà nà kò sí fún ẹni irú ẹni bẹ́ẹ̀ tó lè ṣì lọ́nà sọ́lọ́run ọba kì í wá ṣe àzízín ọba alágbára ni dóńtì kan ọba tí ń gbẹ̀san ó di mélòó ó di méjì. kọ́lá ní sáré tàwọn máa ń kọ́ lọ́kọ̀ sàmáwá tiwọn àwọn ọ̀dọ́lẹ́yàkúrò nínú ọlọ́ọ̀. tó ń bẹ̀ já tún lọ súra mi súra ẹlẹ́ẹ̀kọ́ kan náà lù kùrán aya ìkẹrìnléláàádọ́ta sura eleven aya 54 ìyẹn ni suratu hudu ó tún rí tí wọ́n sọ sójìṣẹ́ ọlọ́run nígbà tí wọ́n tún fẹ́ dẹ́rùbà tí ń pè àwọn èèyàn sójú ọ̀ràn ọlọ́run ọba bóyá ká mú láti aya 51 ànábì hudu àbí aya 50 wàhíláàdín àhọ́hùn húdà ọlọ́run ní àwọn ìran á dí aràn ọmọ ìyá wọn tí ń jẹ́ hudu sí wọn. ó ní akọ̀ mi ẹ̀yin èèyàn mi ubudullah ẹ máa sin lọ́wọ́ ọba malakum min ilahi kò sí fún yín ọlọ́run mi tó yẹ kẹ́ ẹ máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba tí ń jẹ́ Allah ẹ̀yin èèyàn mi tẹ́yìn jọ́sìn fẹ́lòmí yàtọ̀ sọ́lọ́ in antum ẹ̀jẹ̀ nkankan ilá muftaru àyàfi aládàpá rọmọlọ́ ní ìftirọ́ ulẹ̀ ń ṣe. yàtọ̀ mi ó lẹ́yìn èèyàn mi lásàlùkùn àléyìn ajírán in tí mò ń pè yín sí mi ò béèrè owó ọ̀yà lọ́wọ́ yín lérí ẹ̀. owó ọ̀yà mi ọ̀rẹ́ mi ò rí wákù fún bẹ́ẹ̀ ni. owó ọ̀yà mi kò sí lọ́wọ́ ẹnìkan ó ń bẹ lọ́dọ̀ ẹni tó dá mi. àbálẹ́ ta sẹ́ẹ̀ ṣe làákàyè ní èmi ń pè yín sójú ọ̀nà ọlọ́run mi ò béèrè owó lọ́wọ́ yín mi ò ní kẹ́ wá rúbọ mi ò ní kẹ́ ṣe nǹkan kan àwọn nǹkan lọ́lọ́run tẹ́mọ̀ sí ní wọ́n ní kẹ́ kó ṣu wá wọ́n ní kẹ́ kó yin wá wọ́n ní kẹ́ káàdùn wá wọ́n ní kẹ́ rèké wá wọ́n ní kẹ́ kẹja wá wọ́n ní kẹ́ kéku gbogbo rẹ̀ sì ń wọlé ẹ̀mọ́ bí ti ń gbà jáde èmi ò sì béèrè nǹkan kan yín abàlá ta àkìlù sẹ́ẹ̀ làákàyè ní èèyàn. wàyà kọ́ mi ẹ̀yin ẹ̀yà mi istaghfiru ẹ̀dùwà àforíjì rọ́bà kún olúwa ayé tó mà túbú ilé ẹ̀rọ olúpìwàdà lọ́dọ̀ ẹ̀. ọlọ́run ọba yóò rọ̀ fún yín gbìndínlọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ òjò láti sánmà. wàyà sílẹ̀ kún òwú ẹ̀ta. ọlọ́run ó tún wá lè yín kún ìlà kúwà ti kún yóò fún yín ní agbára kágbára ètò ẹ̀tì ní tẹ́lẹ̀ ọlọ́run ó tún sàlékún ẹ̀ wọ́n látàtà wá ńlá mùjírìmí tí ń bá yín sọ ẹ mọ́ kọ́lẹ̀ ẹ pẹ̀yìn dà ní ẹ pẹ̀yìn dà ní àrùn kọ̀ọ̀lẹ́k ó ní wọ́n ní ya udu. kọlu ya udu. wọ́n ní ìrẹ́ údù máa jí tànábí bá yìí náà ti gbogbo àlàyé tí údù ṣe wọ́n ní òun má láyé kankan wá fún wa wà máa na nubi táàríkì alẹ́ àti ní àǹkà òlè ọ̀rọ̀ rẹ tó ń sọ yìí à nítorí ẹ̀gbẹ́ àwọn ọlọ́run tàwọn táwọn ń sìn àwọn òṣàyà àwọn nítorí ẹ̀gbẹ́ wọn jù ú lẹ̀ wà máa nánú bí mu mi ní wà máa nánú bí mu mi ní nà lákà à sì ní àgbà ọgbọ́ rárá gbogbo tó ń sọ yẹn àgbà gbọ́. ìnà ẹ wá gbọ́ wọ́n ní ìnàkúlù wọ́n ní ìnàkúlù ìtawàrí sọ taari sọ̀rọ̀ rẹ ni pé ìlà àtàrọ́kà báàdù àlè àtìnàbìsú àwọn òṣàwà yìí táwọn ń sìn tó ń fẹ́nu ẹ̀gàn kan àwọn kan nù wọn ni wọ́n yí ọ lórí wọ́n ti ṣe bìsú yìí wọ́n ti ṣe ọ́n sùtá àwọn ìkánná àwọn òṣàyí wọ́n ti wọ́n ti mú ọ ọwọ́ àwọn òṣàyí ti tẹ̀ ọ́ ṣàdípẹ́ tó ti sẹ̀rù bá wọ́n dẹ́rù wọn wà pé ah olówó àwọn wòye sọ́ra àtòtọ́ ah, mọ̀ ni òun túbá o òun túbá o bó wà lóun ó ṣe tù wọ́n nù ah tù wọ́n nù kí ni ó fèrí balẹ̀ fún ni tó bá dé bẹ́ẹ̀ kó o sì tó wá fèrí àgbò funfun ó mú dání àgbò dúdú ó mú dání màálù funfun ó mú dání màálù dúdú ó mú dání garawa epo mẹ́ta ó mú dání garawa adi o mú dání wọ́n á ka gbogbo ń tẹ́nu oúnjẹ táwọn ó fi jẹun nílé tiwọn wọ́n ó kálé ọ lọ́wọ́. ushhidu. tó ṣì rìn kún ni mo jẹ́rìí pé wàá àdú ẹ̀yin náà sì jẹ́rìí a ní ìbàrí omi ma tu ṣìrìkún mo mọ́ wọ́n mọ́sẹ̀ kú ònú tẹ́ fi ń ṣorogún ọlọ́run yìí mi ò bá ẹ̀rù ò bá ní tí wọ́n fi dẹ́rù bá yẹn kò sínú ẹ̀ a máa ṣẹlẹ̀ sáwọn náà fámílì gbà mí o wọ́n bá ṣe fámílì mi ti pín ẹ̀ òòsà kan wà táwọn bàbá wọn bọ́ ń gbà kan wọ́n ti pátì ti pẹ́ àwọn ọmọ wa tó wà lẹ́kọ̀ọ́ láyé ìgbà kan wọ́n ní wọ́n kọ lẹ́tà lé ṣùgbọ́n nísìnyí wọ́n kọ wọ́n kọ́ọ̀lù pé àwọn iṣẹ́ ń bọ́ lọ́wọ́ wọn àwọn kan ò ríṣẹ́ pé kí wọ́n lọ bọ òòṣà yẹn pé wọ́n ti ẹ̀dáwó àdúgbò yìí yẹn wọ́n á pé ká ní orúkọ àdúgbò yẹn ń jẹ́ káká wọ́n ò ní káká eh, eh, society or káká progressive union Lagos branch wọ́n wàá fi bíi five thousand ránṣẹ́ sí ṣífù kan téyìn ẹ̀ ti yọ tí wọ́n mọ̀ pé ó lè ní wọ́n fi ránṣẹ́ tó náà bá ti rí five thousand ojú rẹ̀ wà á rán kankan five thousand yóò ní àṣẹ kí ni yóò ní àṣẹ ni kí ni yóò akẹ́bọjọ́ ẹ má dá wọn lóhùn òòsà kankan kọ́ ló ní kẹ́nìkan kan mọ̀ ríṣẹ́ kìí sóòsà kan ló ní kíṣẹ́ ó bọ́ lọ́wọ́ èèyàn ó dá gbogbo primary six ní ìsìn tíjọba ìpínlẹ̀ Ondo ló ká mọ̀ mú wa ẹni tó ti fọjọ́ orí tí ò bá primary six mú ṣé òòsà ló tún ní kó jẹun ó bọ́ lọ́ẹ̀ bẹ́ẹ̀ ò bá sọ̀rọ̀ tó bá dọ́dọ̀ àwọn babaláwo wà láì wọ́n ní ayé ni òtún jẹ́ ògbádùn tí gbogbo wa jọ mọ̀ pé pọ́blẹ́mù primary six certificate yìí ni wà láì èyí ó tún ra àgbò lórí àìníṣẹ́ lọ́wọ́ èyí ó tún ra aṣọ funfun àti bàtà funfun lórí àìníṣẹ́ lọ́wọ́ gbogbo wa lájọ mọ̀ pé primary six certificate ni pọ́blẹ́mù kò sí pọ́blẹ́mù kan bẹ́ẹ̀ ó kọ̀rẹ́ ò sínú voucher sáwọn ayé ni ò jẹ́ kó ṣe ọ̀rẹ́ ó sínú voucher ibi wọn náà mọ́dún tó gbaṣẹ́ wọ́n á ní òkè àwọn tí ó gbaṣẹ́ látọ̀dún báyìí wá sísàlẹ̀ wọn ò kà sósì iṣẹ́ wà ló lọlé babaláwo ẹbọ́ òun wojú wọ́n ní àwọn ìyá mi ò tẹ̀ ní òkú lẹ́yìn ẹ̀ abà wọ́n tún wá dẹ́rù bá owó tí ò sí yóò tún lọ́ máa jẹ́ gbèsè ìlú fi sọ wípé wágbọ́n tí ùdù sọ. aya tó tẹ̀lé mi dún nìyí ẹni tó yàtọ̀ sí ọlọ́run ọba òun ò gbára lé. fàkídù ní gbogbo ètè tẹ́ bá lè dá ẹ lọ dá gbogbo ọ̀tẹ̀tẹ̀ fẹ́ di ẹ lọ di jàmíà lápapọ̀ tó máa la. èèyàn nìkan kọ́ la tún zirun ẹ mọ̀ fún mi láàyè ẹ dínà mọ́ mi ẹ mọ̀ jẹ́ rọ́nà kọjá bẹ́ẹ̀ bá ló tó bẹ́ẹ̀. ìní táwa àlàlọ́yìn mo gbára lọ́lọ́ mo fẹ̀yìn tọ́lọ́run rọ́bì wa rọ́bì kò olúwa mi àtolúwa yìí. mọ́mí dábà tí dábà mi kìí ṣe ẹran nìkan kò sí ẹ̀dá kan lérílẹ̀ ìlà huwa ààfidùn bí náà sí à àfikọ́lọ́n ó gbà sórí ẹ̀mú ẹ̀wọ̀n nù ikọ́rọ́ bísmì rọ̀bíkà làdí kọ́lákọ̀ ọlọ́run ní orí ní ta ló ń tọ́ ọ̀nà àárọ̀ ọlọ́run ní orípo orí rẹ̀ lẹ́ni tó tuntun lọ́mú láti ibi tó ti kọjá àlà kàlá innal insana layatgha ọmọ ènìyàn ó ṣàgbéré lérí lẹ̀ torí pé orí rẹ̀ lẹ́ni tó ti tó tán kàlá <laughs> lọ́mú láti ikra tí ò bá yẹ ọ́ ikra bismi rabbikal ladhi khalaq àmọ́ pàkà sọ́ńtà míì. الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك رجعا إن إلى ربك رجعا ọlọ́ni bẹ́ẹ̀ sì ni ṣẹ́rí padà olúwa yín ni èè ọlọ́ni ṣòrí ni ìrẹ́ ànábì alẹ́dí yẹni a ti ń kọ̀ fún ẹrú ẹ̀ e ń kọ̀ fẹ́rú sí ọ́n láwọn nígbà tí ń kírun kò fẹ́ kó kírun ìdí lọ wọ́n ní Àbújá ló sọ fánàbí wa Muhammad ó ní tó bá yé forí rẹ balẹ̀ tó ń forí balẹ̀ yìí òun ó òun ó tẹ ọ̀fun rẹ mọ́lẹ̀ òun ó tẹ ọ̀fun rẹ yẹn mọ́bẹ̀ yẹn òun ó pẹ́sì ẹ̀ òun ó pín yẹn mọ́bẹ̀ ọlọ́lọ́run fi ní yàtọ̀ gọ́ ó ṣàgbéré ó kọjá àlà ó sọ nínú súnà wọn mú wá pé ó ní òun gbé òkúta láti fọ ọmọ orí ànábì ṣùgbọ́n bó má ṣe ń gbìyànjú bẹ́ẹ̀ lòun rí ràkúnmí kan tẹnu ẹ̀ tóbi tó fẹ́ gbé un mì lòun tún fi ń jù ú lẹ̀ ojú rẹ̀ rí ń táwọn èèyàn ò rí torí pọ́lọ́wọ́n ànábì wa Muhammad ó ti mú ọlọ́run ọba ní wàkílù aláfẹ̀yìntì mọ̀ tẹ̀síwájú. ọ̀rọ̀ ayé ta ẹ̀ بالهدى نعم ألم يعلم بأن الله يرى ni ọlọ́ni kàlà láìlàmíyàntà bí ò bá pin wọ́n bí ò bá dá dúró ogun tó gbé tàwọn tí ń lànàfà àmbì nàásíà àgbà sórí ọ̀rẹ́ mú. àásò àásò orí kábíbà tí ń kọ́ tí a òpùrọ́ ẹlẹ́ṣẹ̀. ọ̀dà náà falíyádé ò náà díyà àwọn tó lóun ó pè ń jọ náà pé kí wọ́n wá mú ànábì nígboro mọ́kà tó rò pé òun lòún lágbára pé wọ́n gbé ọ ní ìsìn irú wo ló kí òun ní káwọn tọ́jú wá gbé ọ ọlọ́ni fàlíyàdí ọ̀nàdí àkópè wọn. sanadi o zabaniya apá àwọn zabaniya lẹ́yìn mbọ̀ lẹ́yìn òjì ẹ̀mọ́ tó mọ zabaniya ó kọ̀ nǹkan bá yàn lẹ́rù zabaniya ṣé ọ̀nà máa tó pọ̀ ẹ̀kọ́ lẹ́ ń pè yín ní English látara bí nǹkan ṣe dún afẹ́ ẹ̀mọ́ tún mẹ́ ń bẹ̀ á ti mọ̀ pé àwọn eléyìí èyí ẹ̀dá téèyàn lè wojú wọn abdullahi ibn abbas radiyallahu ta'ala ni ó ní ká ló dán wò ń jọ́ náà ni ayé yìí náà ni wọ́n ti wọ̀ wọ̀nà lọ bẹ́ẹ̀ àwọn sàbáníyà wọn ò mú wọnú náà látàyè kéré pé kó kú kí wọ́n sin wọ́n gbé lọ́nù náà dàrẹ́ẹ̀tì ni kí lọ́la wá rí. kálá la tó tẹ̀ wá jùdí wa kó tari bí má ṣe tẹ̀lé ẹni tí ń fi èṣù dẹ́rù bà ọ́ wá jùdí ọlọ́run bá ní o máa forí balẹ̀ fún wa kó tari kó súnmọ́ ọlọ́run ọlọ́run ṣàánú wa látara bẹ́ẹ̀ ó ní ní tawakaltu ala Allahi rabbi wa rabbikum inna rabbi ala siratin mustaqim dájúdájú olúwa mi ń bẹ lórí kíni ojú ọ̀nà tó dúró tọ́ ìwà máa ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ èèyàn lè rí alágbára kan kéèyàn máa bẹ̀rù ẹ̀ nínú àwọn àdúrà súnà téèyàn lè ṣe oní Allahumma inna naj'aluka fi nuhurihim wà na'udhu bika min shururihim ó o lọ ara wọn ah o ti kó síbẹ̀ tán o lè lọ mọ́ má ṣe pé tó ibi tó ń parí ayé òsì ni tó rẹ̀ tẹ́lẹ̀ mi ò sọ pé tó ibi tó ń parí ayé òsì ni ìwọ má jẹ́ wá ẹ ó jáde ẹ gbólóhùn bóyá la tó jọ kan ṣoṣo ọlọ́run abala akbar ka ká allahumma inna aluka fi nuhurihim ọlọ́run àfi ọkọ wọn lọ́rùn ṣe ọrùn wọn gba ọlọ́run wa na'udhu bika min shururihim a sì sáàdì níbi aburú ọwọ́ wọn bá ní kílẹ̀ iná wọn bí ah. bá parí ọ̀rẹ́ mi kan ó ní lẹ́sìrẹ́sì lọ́nà èkó nígbà tó lè sì dáhùn lọ ní afá àjókòó mẹ́un wọ́n sì gba ansẹ̀ tí wọ́n gbowó ó nígbà tí wọ́n tó lọ wọ́n ní afá àgbà ó wọ́n ju ansẹ̀ wọ́n tó dẹ́ tó ń padà wọ́n sì kó ti gbọ́ àwọn yòókù wọ́n sì lọ bẹ́ẹ̀ ọlọ́run ni o ọlọ́run ni o ìrí ni ànábì tá a bá fẹ́ jáde ńlé lójúmọ́ ká sọ pé bismillah tawakkaltu ala Allahi wala hawla wala quwwata illa billah kò sí àlíyùlẹ̀ azim ń bẹ̀ o illa billah ànábì ni ẹni ó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó dáàbò bò lọ́wọ́ aburú gbogbo ntọ́lọ́run dá ń jọ́nà tí è lọ tí è bọ̀ gbogbo ntọ́lọ́run dá o aburú rẹ̀ ọlọ́run ó là ń bẹ̀. èèyàn ti tó alábí aláwọ̀mẹ́yìn ní àhúdùbíkà an adìlà àhùdọ́là àhù àzìlà àhùzàlà àhù àdìlímà àhùdùlámà àhù àjìhàlà àhù yújìhàlà àlẹ́yà èèyàn ńlọ ṣùgbọ́n èyí tí gbogbo wa lè mọ̀ kí ṣòro ẹ̀kọ́ lẹ́ ní dà wá láàmú kémi náà tó mọ̀ mo jókòó ti mo hà ní o ṣùgbọ́n eh, bisimilayi tawa kálítù alalayi wàlá haula wàlá kúwàtà ilà máa wí o fẹ́ lọ léèbẹ̀ alábìlì ṣe bisimilayi o ti bù fọ́jú lọ àwọn àjànú bú tí wọ́n fẹ́ ṣe ọ́ sùtá látara àhòhò rẹ nu torí ànábì ní gàgá tí ń bẹ láàrin ìríran èṣù àti òhò ọmọ ẹ̀dá ní gbólóhùn bisimilayi bẹ́ẹ̀ bá wà nílé ara èèyàn tí èèyàn fẹ́ bẹ́ẹ̀ wù kéèyàn ṣe bisimilayi gbéṣù kan bá fẹ́ ṣe yàn sùta ó ti fọ́jú ẹ̀ kò ríran mọ́nu kí pójú ẹ̀ fọ́ ni mo gbà lérò ṣùgbọ́n kò ní rí òhò yẹn mọ́ Allahumma inni a'udhu bika minal khubsi wal khaba'is ọlọ́run mo sáàdì ọkọ̀ mi aburú àwọn àjẹnú akọ àti abo tó wà ní tọ́ẹ̀lẹ̀tì yìí kódà kí tọ́ẹ̀lẹ̀tì yìí ó máa dán gbinrin kódà ti gbọ́ àwọn èèyàn kan ńgbà kan tí wọ́n lọ lú èbó tí wọ́n ń sùn ní tọ́ẹ̀lẹ̀tì tọ́ẹ̀lẹ̀tì ah ibi ìgan ilé oorun ni ló fà báyìí tọ́ẹ̀lẹ̀tì ló dán tó báyìí ngbò jẹ́ pé òun àtàn ní máa sùn sí ni àsìkò òjò yí àtàn àti ẹ̀mọ́ ṣòro lọ́nà ògbó ní orí pẹ̀ṣẹ̀pẹ̀ṣẹ̀ lẹ́bà ewé ó kàn yẹn láṣẹ ó wá débi tó ti wọ àwo tí gbogbo ẹ̀ ń tàn ibi ìgan bẹdrúmù rè láìla ẹgbàwọn èèbó wọ́n ṣe dẹ̀kùn pé débi pé tó bá ṣùgàn fúnra WC ni ó tàǹbà fún ọ àwọn WC kan bẹ wọ́n tún ti ṣọwọ́ sí tó bá ti tẹ omi ọwọ́ òun ó jáde yóò tún tàǹbà fún yàn irú ẹni tí ò bá ti ìrírí ayẹjọ́ ìwọ́n ni ejò ejò ejò <laughs> wetin I mean, what's it what's it what's it the snake is no it's not snake ó ń tán bàdì so látara bẹ́ẹ̀ àwọn nǹkan wọ̀nyẹn ká lọ mọ́ asanu lè bá sírí ńjọ kan nú àwọn àwọn àjáàjì ó pè ó fẹ́ fi àjẹ ni bó ṣe dọ́dọ̀ asan bá sírí ńgbà tó dọ́dọ̀ ẹ̀ kàkà tí èfì àjẹ́ ó tún fún lẹ́bùn ni ìkànnà tàbí wá sá lọ́ba ó ní òun rí ọ tó ń jẹnu wújẹwújẹ ńgbà tó ń lọ bọkùnrin kí ló wí ó kọ ọlọ́ra isnul muslim èló wọn ń ta owó pọ́kú mbẹ̀hún ni citadel of believer hundred naira lọ́ra asórí pò bá sì asórí sọ́sápò gbogbo ìgbà tó fẹ́ lò ó ṣe ó kà á ọlọ́run ó dá gbogbo yẹn torí náà nínú ẹbọ ni ká máa bẹ̀rù àwọn nǹkan bí èṣù bí nǹkan kan ẹbọ ni o ẹbọ ni o mùsùlùmí ò gbọ́dọ̀ bẹ̀rù wọn o ọlọ́run kó ṣàánú wa ẹlẹ́ẹ̀kejì ní àdúà kéèyàn máa ṣàdúà ẹ̀bùn á máa jáde ń bẹ̀ kàdúà ilé àǹbíyá ìwàlẹ̀ àwòlíyá ìwàlẹ̀ àwòfàn bí ká máa bẹ àwọn ànábì ọlọ́run ká máa pè wọ́n àbí ká máa pa àwọn ọ̀rẹ́ ọlọ́run àbí ká máa pa àwọn òòṣà èyí ò wọ́pọ̀ kẹ́nìkan ní ànábì ṣàánú mi ṣàánú mi rìn àjò tí mo fẹ́ lọ jẹ́ ń dé láyọ̀ kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ kò ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan máa ṣe náà Muhammad ṣàánú mi ìyá mi ò ní mọ̀ nínú àwọn alásàlájú kò ní mọ̀ gbà tí ó jáde lẹ́nu ẹ̀ torí wọ́n ti pàtàkì ànábì fún débi pé ọkàn ẹ̀ lè mọ̀ lọ́ọ̀bẹ̀ pé tí wọ́n kàn ń sàlàyé ni pé òjíṣẹ́ ọlọ́run lànábì ọlọ́run rán yáni mọ̀ọ́mọ̀ jẹ́ ń lọ́bọ̀ ọ̀hún mọ̀ọ́mọ̀ kọ́ ní ó jẹ́ èèyàn lọ́bọ̀ mọ̀ọ́mọ̀ wá sàlàyé ẹni tí mọ̀ọ́ jẹ́ kéèyàn lọ àlọ́bọ̀ fún wa ni sallallahu alaihi àwọn nàṣọ́rọ́ wọn ti kó bá wa wọ́n láwọn kan tí wọ́n ń pè ní saint àwọn a máa pè àwọn a máa pè àwọn ẹ̀mí yẹn àwọn saint wọn ìdí nìyẹn tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀rì olórin kan tó ní olè àwọn kan tún pè màláìkà olè Michael wà lódà olè Gabriel wà lódà bàbá wà lódà ẹ̀rọ àwọn míì mọ́tò wọn báyìí wọ́n fi pákó gbẹ́ ìdà wọ́n wàá kún ní bí àwọ̀ pupa wọ́n wàá kọ ìdà Michael sí i ìyẹn pé ẹ̀yin ò lè Michael ó pa yín o ṣé ìwọ ló dá Michael yìí tí ẹ bá sọ pé kí Michael wá ràn mí lọ́wọ́ yóò kàn mọ̀ pé wèrè wo ló ń sọ̀rọ̀ yìí ṣé ìwọ ló dáhùn ni tí mo fi gbọ́ràn sí ọ lẹ́nu ìwọ tó ń ṣe lọ́yìn ọlọ́run là máa ń pè o àìpé nǹkan mẹ́rin yàtọ̀ sí ni yàtọ̀ sí ọlọ́run ọba nínú alukur'an súra kejìléní àádọ́rin tá a mọ̀ sí súra seventy two aya ìkẹtàdínláàdọ́rin tá a mọ̀ sí aya 67 ọlọ́run wa alekeola ó jẹ́ ká gbọ́ yé mbẹ́ nípa ọ̀rọ̀ àbí aya ogún mbẹ́ astafurulaya aya twenty surọ́tù jíìn nìyẹn aya ogún sọ adi'u rabbi wala ushriku bihi ahada. به ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ضرا ولا ibi tá a fẹ́ lò ń bẹ́ẹ̀ o ní ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn innama ad'u rabbi èmi ń pe ọlọ́run ń ké pe olúwa mi ni wala ushriku bi rabbi ahada mi ò ní wá orogún fún ọlọ́run mi ẹnikẹ́ni ní fi ṣorogún ọlọ́run níbi àdúà ọlọ́run ara ṣe udò ó ní astajibulakum ẹ pè mí máa dá yín lóhùn ọlọ́run ní udò Allah awidu rahman ayya amatẹ́dìrún falawula asma olè husna gbogbo orúkọ tó rẹwà tọ́lọ́run ọba ni ṣùgbọ́n kìí ṣe tí wọ́n fọpọlọ ẹrù pó rẹwà o fún àpẹẹrẹ àdọ́ọ̀rù ní orúkọ ọlọ́run ni létí ìtìẹ́ ó lè mọ́ rẹwà àmọ́ ọlọ́run ló rẹwà so mọ́ fọgbọ́n mọ́ lọ wá orúkọ kan fọ́lọ́run lápò ara tiẹ̀ kó wá lórúkọ ìfáyìn hmm, ọba àdìgún àró ṣe ọlọ́run joyè àró lẹ́ǹkùlé yín ni àbọ̀mọ̀póyè kan ni wọ́n ń pè láàrò àdìgún àró ọlọ́run yìí ṣe àdìgún àró mọ́tò bá lọ́lọ́wọ́ bá ti ń di nǹkan gùn ya ọlọ́run máa àdìgún lọ́lọ́run máa dì í gùn tí ó gùn ṣùgbọ́n àárò yẹn ò sí ń bẹ̀. mo rò pé àní forí wa ro tó jẹ́ kí n sọ báyìí ni pé ẹlòmíì tó bá lòun ní problem ta ni ah kí ló ń dẹ̀ lọ bẹ́ lọ́hùn kí ni kò ń fi bẹ́ lọ́hùn kò sí ètò òlé fi bẹ́ lọ́hùn ya rahman rahamuni ìbáàánú lòun fẹ́ ìkẹ́ lòun fẹ́ yóò ní kò ní tẹ́ lọ́rùn àfi ká kọ̀ọ̀kọ̀ kú kọ̀ọ̀kan fún un ya gandun gbanga jangba gandungba to jangba gandun gbanga tó tó ṣòro pé yẹn inú ẹ wà dùn pé hẹ́n yóò wá wọ́n kókó mọ́ káwá kọ́ àwọn májẹ̀mú aago kan oru ni o ago meji la o aago kan oru o ma so báyìí to bá ti ró kan gó bayi o kẹsẹ̀ kan oke o kese kan ro ee to bá rí kese kan ro kíní tá gbé ó ti gbé lọ tẹ́lẹ̀ ó ara máa gbé lọ òkè bá ó máa gbé lọ òkè báhùn ó máa gbé lọ òkè ó dúró ńgbà aago kan àbọ̀ bá tún gbogbo ń tó wọ pátá ó wà bọ̀ kalẹ̀ ó wà ní òhò ó wa dọ̀bálẹ̀ ó wà gbé sọ́wọ́ báyìí ó wà wà mẹ́ta aago mẹ́ta ìdó kan gó ẹ̀rí pé yóò ṣe inú rẹ̀ ó dùn yáà fà yẹn wàláì kò rí bẹ́ẹ̀ àfà nítorí jẹ́ ká sàlàyé yẹn nìyẹn ẹlòmíì náà bí wọ́n sọ fún pé ó kọ́ lọ́yìn lọ́ọ́ yóò kò ní kí ni problem problem okay ẹ̀yàn náà fi lára ká méjì ṣe ẹmọ kùránkà ẹ̀ka ètò wù inú kùránkà ẹbẹ̀ náà lẹ́yìn ọlọ́run ó ẹni rárá ni ní wa wá àwọn orúkọ ọlọ́run tó àṣírí ọlọ́run ẹ̀yàn lè ṣírí ọlọ́run kò alimu li gọ́ibi la yuzihiru ala gọ́ibihi ahada o ebi kọ̀kọ̀ ohun mẹ́nìkan illa man irtada min rasul min rasul àyàfẹ́ ni ọlọ́run sànú àwọn òjíṣẹ́ yóò ṣiṣẹ́ sì wà láyé mọ́ kò sí ọ̀wé e táwọn òjíṣẹ́ ojise ní wọ́n sì ti kọ́ wa ma wà máa huwa ala li bi ni èsì e gbogbo ọ̀nà tá a lè fi bẹ́ẹ̀ ti kọ́ wa ti ń sàdúrà kan Anabi ó lè yin lọ́hùn lẹ́yìn náà kó ṣàṣàlátù fẹ́mi ànábì kó wá tọrọ tí ń fẹ́ kó tún wá yin lọ́hùn lẹ́yìn ẹ̀ kó tún ṣàṣàlátù àdúrà rẹ̀ ó sì gbà ó kí ló tún wá lẹ́yìn tó ànábì sọ̀hún. ikọ̀ kan kí ni àwọn ẹ̀yìn wo ló wà fọlọ́ subhanallah wa bihamdi subhanallah alaadim tàbí subhanallah walhamdulillah walailailala walaagba kó o sì ṣàṣàlátù sí tọrọ tó ń fẹ́ ànábì ló tó ìwọ ni eh, kò tó. ṣé wà ló sọ fọlọ́ tó ń fẹ́ ni ó ní wúdú ọlọ́ àwídìí rahman pé yá Allah pé yá Rahman ó ti tóhun ìwọ ní kò tó ànábì ní ẹni tó máa wá ismaila ilẹ̀ azami eki ismaila ilẹ̀ adam ìbánabi sọ fún wa ismaila ilẹ̀ adam ìdàdú ìyàbí àjáàbá ànábì sallallahu alaihi wasallam ó ní orúkọ ọlọ́run ọba tó tóbi jù tá a bá fi bẹ́ẹ̀ yóò gbà tá a bá fi pè báyìí yóò sì dá wa lóhùn wàídà súìlà bí àtọ̀ bẹ́yàn bá sì fi tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ yóò fún yàn jẹ́mà wàláìlá ìlàhà ìlà àǹtà subhanaka inni kuntu minaz zalimin bí pè nìyẹn wá ètò nìkan wà tó pamọ́ tọ́lọ́ sì sọ́nu kùránì pé kò sí ìtànà bí fi pamọ́ nu tó funfun gbogbo ẹ̀ ló sọ ṣùgbọ́n torí pé ò nígbàgbọ́ kò ní ṣiṣẹ́ fún ẹ̀ anábì ti sọ ṣe bọ́ọ̀lù anábì tó wà nù ẹ sọ ibùlùhùtì dùnún kí ló kọ anábì hùn Yunus ebo ohun tó sọ nù ẹja nìyẹn fúnra náà ló sọ fún wa ipò ní la ilaha ila anta subhanaka inni kuntu minaz zalim ọlọ́run ni a sì ní kẹja ọ̀pọ̀ ọ̀lẹ̀ ọlọ́run tí ìrẹsẹ̀ wà láwùlá anáwó minal musabbihin tí ìrẹsẹ̀ ń bẹ́ẹ̀ nù àwọn tí ń sáfọ̀ mọ́fọ́lọ́ ni ọlọ́run. inú ẹja ni ò máa gbé ti dìjọ́ gbèdè alkiyama. naam ọlọ́run nínú ẹja ni ò máa gbé wàláàlá náà mi nàlẹ́ mùsàbíhì kí ló tún wá kù táwọn nínú àwọn súnra ẹ̀yìn bíi ló wà bí àwọn kọ́ọ̀fù wá sálẹ̀ mi kí ló wá kù torí náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń bẹ̀ ó ní àdúà huwa li ìbáadà ìta ń pè ní àdúà ìjọsìn ní ni mo lánàá bí pé ìjọsìn lánàá bí pé o torí náà àdúà ara àjọsìn ni nítorí náà èèyàn lè di ẹlẹ́bọ látara àdúà nínú ẹ̀ nínú tó sẹ́yàn ni àdábùhù ẹran pípa èèyàn máa látara ẹran ọlọ́run sọ fún ànábì wa Muhammad ń tá fi mọ̀ pé ẹran pípa ìjọsìn ni fasọ́lì lè rọ bíkà wanihar wúwalẹ̀ abtar nínú iná àtọ́ iná kalikautar fasọ́lì ọlọ́run ní kírun fún olúwa rẹ wanihar kó o sì gún ẹran fún ó fi hàn pé ẹni tó bá gún ẹran fún nǹkan míì yàtọ̀ sọ́lọ́run ọba ó ti ṣẹbọ. iná sọ̀rọ̀ àti wàlẹ́. anábì ibrahim ó ní iná sọ̀láti irun mi tí ń kí ẹran mi tí mò ń pa fọ́lọ́ o ìṣẹ̀mí mi àtòkù mi ọlọ́run ọba ló ní gbogbo ẹ̀ ìdí nìyẹn tá anábì fi níta bá fẹ́ pẹran ká ṣe bísmìlá torí pé àwọn kèlèrí pẹran lórúkọ ọlọ́run ọba anábì ní láàkọ́rọ̀ fìlì islam ká máa pẹran sórí sàárè kátẹ̀jẹ́ ẹlẹ̀ pókù kan kú ànábì ní kìí ṣàrẹ̀ ẹ̀sìn wa o torí náà ẹlòmíì ní problem wọ́n ní kó lọ pẹran kan sórí orí bàbá ẹ̀ ànábì ní òsínú Islam nínú àdísì mọ́ Muslim ànábì ní la'anallahu man dhabaha li ghayrillah ẹnikẹ́ni tó bá pa ẹran tó du ẹran fún nǹkan mí yàtọ̀ sọ́lọ́run ànábì ní ọlọ́run ṣẹ́bi ilé ibi dandan ọlọ́run wà lérí ẹ̀ làánà ọlọ́run bẹ lórí irú ẹni bẹ́ẹ̀ èwo wà tó fẹ́ pa tó lọ tọ̀bẹ́ gbóná ó lọ ti ọ̀bẹ bọ́ná ọ̀bẹ yẹn wá pọ́n ó wá fi du ẹran tànàbí sí ni inna Allaha kataba ala kulli shay'in ihsana fa idha qataltumu fahsinu likitla ànábì ní ọlọ́run ọba ti kọ lórí gbogbo nǹkan dáadáa torí náà tẹ́ bá fẹ́ pa ẹran ẹ pa dáadáa fàásìnù dẹ̀bìhátà tẹ́ ẹ bá fẹ́ du ẹran náà ẹ tún du dáadáa ànábì ní kóńkálukú kó ṣe kí ni yahuda ahadukum ṣàfọ̀rọ̀tàhù kóńkálukú ó pọ́n ọ̀bẹ rẹ̀ kó mú dáadáa òun lọ̀rọ̀ kan tí mo gbọ́ wáàsí kan fẹ́rẹ́ mo gbọ́ mi sábà ráyè gbọ́ wáàsí lórí rédíò dáadáa fẹ́rẹ́ pé ẹran àwọn ayé ni tó bá bá wọn bá kí wọ́n jẹ àwọn ayé ó jẹ ohun ní kí ìsọkúsọ òun lẹ́ni sọ ẹran wo èèyàn gbọ́dọ̀ bá wọn jẹ ẹran àwọn ayé báwo ló sì ní kí wọ́n fún àwọn ayé lẹ́ran ìwọ wá ń jẹ sáyé ni wọ́n wá ní tí wọ́n bá fún wọn ayé ó jẹ èèyàn tí wọ́n bá fún ẹnìyẹn àwọn ọ̀rọ̀ tí yóò bá mú ni o nínú rẹ ní anadiru ìlérí tá à àwọn èèyàn máa jẹ́jẹ́ tí wọ́n bá rọ́mọ bí wọ́n lè lo odò ọ̀ṣun pé tó bá fún àwọn ọ̀ṣun ọlọ́mọ yọyọ àwọn òmàkù kọ̀ọ̀kan wá fún ọ tó bá dọ̀dún ti ń bọ̀ wọ́n lè lọ ibi ilé eégún wọ́n lè lọ ọ̀dọ̀ eégún kan kí wọ́n kúnlẹ̀ wájú ẹ̀ àwọn òfun ọlákùkọ táwọn bá lè bímọ wọ́n lè lọ ọ̀dọ̀ òkè wọ́n dá májẹ̀mú wọ́n ò ń bẹ̀ ẹbọ nìyẹn o ẹni tó bá ṣe kódà tó bá rọmọ ń bí ẹlẹ́bọ ni gbogbo ohun tí ń tí wá ń kí nínú òrùn ó ti bàjẹ́ nìyẹn tọ́rọ ya kùrán lámọ́lẹ̀ pé àgán wà ìyẹn làwọn èèyàn ẹgbẹ́ gbọ́ ọlọ́run sì ní ẹni tó ń bá yà lágàn kìí ṣe pé òun ṣe kà alimu lo onímọ̀ lórí tó ń ṣe hakimu ni òun sì lọ́jọ̀gbọ́n lórí ẹ̀ in tó yẹ tó dáa fẹ́ nìyẹn náà lòun ṣe yẹn ẹ wo nínú sọ́rọ́tù tọ́ ẹnu sọ́rọ́tù kahaf anabi musa àti kọ́dúrù ẹ kọ́dúrù pa ọmọ kan náà musa ó pa kọ́dúrù ṣàlàyé fún ọmọ yìí tó bá dàgbà okùnfà orí ibú ni ó jẹ́ fáwọn òbí ẹ̀ làwọn fi tètè mú kó lẹ̀ kó tó bàlágà. ó rà pé mo ṣàlàyé ń jò ní pé ọlọ́run ọba fúnra ẹ̀ ló fún nímọ̀ yẹn o fúnra ọlọ́run ló sì sọ ọ́nù kúrán pé òun fún nímọ̀ làwọn àfáà fi sọ pé qawlu rajih wallahu ta'ala alam annahu nabiyyun min anbiya illah pé Khadiru náà ànábì ni tí ò bá sì sọ yìí náà ó wà nù àwọn muhaddathun rọ́jì muhaddathun ni tánàbí sì sọ àjẹ́rìí sí mímọ káàna kọbìlẹ̀kù ní àwọn tó ti ṣáájú wa tẹ́lẹ̀ ẹ oyún kẹ́nìkan wá bímọ ọlọ́run sá fún lọ́mọ kó fún ọlọ́mọ lókun so èyí ń jẹ́ òpé èèyàn ju ọmọ tí wọ́n ní yóò ṣokùnfà orí ibú fún èèyàn téèyàn wà lọ sí orí ibú ayérayé èyí tó fi yẹ kéèyàn ṣe sàádàtún àbàdíyà kí lèyìn wà máa ṣe orí ibú ayérayé ọlọ́run níjà ṣe ibú ayérayé o látara bẹ́ẹ̀ ànábì wa Muhammad ọlọ́run ọba àlekè ọlá ó sọ fún wa nípa ìyá Mariam ìyá tó bí ìyá Isa ìgbà tó ń lóyún kò lérí fóòṣà ta ló lérí fún ọlọ́run ọba ni ó ní nínà dárútùrù ó ní nílẹ̀ dárútù lákà máa fi bátuni muharrọ́rọ̀ àti kànáà ọlọ́run ní ìyá Mariam tó bí Isa ó ní ìrẹ́ ọlọ́run mo jẹ́jẹ́ mo lérí níwájú rẹ pé n ti ń bẹ nínú mi tó bá fún mi iṣẹ́ rẹ ni yóò máa ṣe iṣẹ́ àlùfáà ìyẹn ni pé yóò máa kọ́ àwọn èèyàn lẹ́sìn yóò máa ka tàwórẹ́tà fún wọn ìnjílẹ̀ ìtì ìdéǹgbà náà yóò máa ka tàwórẹ́tà fún wọn yóò sì máa ṣàlàyé bí wọ́n ṣe sin lọ́hùn fún wọn iṣẹ́ tí ó ṣe nìyẹn ta ló lérí yẹn fún ọlọ́run anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní man nadhara an yuti Allah falyuti'hu ẹ̀ lérí pé òun ó tẹ̀ láṣẹ ọlọ́run kó tètè tẹ̀lé wa man nadhara an ya'siyahu ṣùgbọ́n ẹ̀ lérí pé òun ó yapa àṣẹ ọlọ́run fala kó lọ yapa àṣẹ ọlọ́run o torí náà a lè rí inú ẹni tó jókòó ń bí tó ti jẹ́jẹ́ wípé ìgbín òun ó mú pé wá fi dúpẹ́ fún nítorí wá tó bá bọ́ sí bóyá kánsẹ́lọ̀ ṣé wo ti bóyá ìgbín ló jẹ́jẹ́ pé ó fún wọn tí wọ́n bá fún wọn supervisor mọ́ fún wọn nígbín yẹn mọ́ ṣùgbọ́n ó wà máa kírun déédéé o ó sì máa sin lọ́wọ́ máa ṣàkárù o torí tó bá mú gbin lọ tẹ́ kírun ọwọ́ kan wọ́n èmú ọ o pépà ni ọwọ́ kan fi ọ ya àwòrán tó yà wọ́n ó yà sí wọ́n lè yẹkùn sí tó máa ṣe bí alágànná kiri ìgboro lámì sàṣà lámì sàṣà ṣé wọn pé lámì sàṣà kẹ́límọ̀ kan ẹni tọ́lọ̀ ń bínú sí ni gbólóhùn yẹn jáde lẹ́nu ẹ̀ ni wọ́n sọ pé kó máa sọ ìyẹn ni òfin dá ká máa kọ lámìsà sàsára lé torí pé Musa ó sọ fún sáàmì ríyù ńjọ yẹn ọlọ́run ti bínú sí sáàmì ríyù ó ní n tó máa sọ tó bá ti ń rìn kiri pé lámìsà sàmọ́fọ́ ọkàn mi mọ́ dọ́dọ̀ mi kẹ́yìn náà mọ́ bá sórí ibú ṣùgbọ́n tá a bá wà nílé wa tá à ń wá ààbò ànábì ó láàfi tí ó láàbò kìí ṣe láàmì sàṣàwò torí mo rí ọ̀pọ̀lọpọ̀ ilé tí wọ́n máa kọ́ sí kẹ́límọ́tọ́n ọ̀rọ̀ kan ní tí wọ́n sọ pé olórí ibú kan kó máa sọ òun náà ní sáàmì rí yìí ẹlẹ́yìn àti ẹ̀mọ́ ẹnìkan náà yẹn bá mi kọ láàmì sàṣà ń fẹ́lẹ̀ mú kí ló mọ̀ tí ń jẹ́ láàmì sàṣà ó dàbí kárí wèrè kan kó kọjá ń tàn sí kó máa sọ pé up down up down up down up down ní wèrè yẹn máa sọ gbogbo gbà ṣe up down ọ̀rọ̀ tí èrè wá ń sọ kẹ́nìkan á máa fi sọ ọ́ ló pé up down up down tí ò ní fọ etí ẹ̀ tó kẹ́límọ̀ tó jáde lẹ́nu sáàmì rí ẹni ọlọ́run bínú sí ìwọ nìkan kọ sára alẹ́ ẹ̀ nígbà táwọn gbólóhùn tó dá mbẹ́mbẹ́ oh, ọlọ́run kó ṣàánú wa so látara bẹ́ẹ̀ má fún wọn ní gbìyànjú mọ́ wàá máa ṣe lọ́hùn nínú ẹ̀ ah, àdádúró mẹ́ pẹ̀lú ògùn ọlọ́run mélòó láka àlẹ́kọ́ọ́fù ìbẹ̀rù wà dùá àdúà wà dábòhò ìgbẹ́ ẹran pípa ànádìrú ìlérí tàbí ẹ̀jẹ́ jíjẹ ó mẹ́rin ó tún kù a sì rọra mú lérèfé lérèfé nítorí tẹ̀fsìrì kùrán tá ń ṣe kó lè yé wa dáadáa ló jẹ́ ká yà lọ ọbẹ̀ torí pé májẹ̀mú wà fàdùà tí fi gbà ó wà fún ẹlòmíì tí ò bá ti wà ara tùràrí 999 kò ní ṣàdùà bí ẹni pé téèyàn bá tan tùràrí 999 àdúrà rẹ̀ ò ní gbà yóò tún wá sọ pé irú tùràrí báyìí kìí ṣe àrámù ní ká fi tùràrí sílé o ànábì nífẹ̀ẹ́ àwọn òórùn dídùn a sì lè fi lọ́fíńdà sára ṣùgbọ́n kìí sára májẹ̀mú pé tí ó jáde èèyàn ó gbà nìyẹn ta fẹ́ sàlàyé bẹ́ẹ̀ ni so àwọn tùràrí burúkú kan sì ń bẹ tí wọ́n yá àwọn òṣà India sí èyí náà ti rí wọn wọ́n lọ́wọ́ bíi márùn-ún báyìí wàlàwàlà ẹ̀kọ́ àwọn ará India ẹlẹ́bọ ni wọ́n wọ́n ti bọ́ pé ọ̀fọ̀ èdè wọn sí òṣà wọn ni wọ́n ń pè ní Krishna Krishna iṣẹ́ ọlọ́run àwọn gbà pé ọlọ́run tó wá sórí ilẹ̀ ni Krishna gẹ́gẹ́ bá àwọn Nasara ṣe gbà pé Isa òun lọ́lọ́run tó wá sórí ilẹ̀ bẹ́ẹ̀ ni Krishna Hare Krishna ṣòdíé àwọn kan tí wọ́n máa dóṣù ńgbà kan wọ́n wà lẹ́kọ̀ọ́ ńgbà nìbàdàn ńgbà kan ní agbowó ńgbà òtún yá wọ́n tún lọ sọ́nà eh, ọ̀nà ṣé kí lápè bẹ̀ ọ̀nà ọ̀nà ẹ́sprẹ́sì lọ́wọ́ ọ̀tún báyìí náà bí wọ́n bá tún lọ mí wàá mọ̀ bí wọ́n ti kú bẹ́ẹ̀ ó ti pẹ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí wọ́n ra dóṣù sórí báyìí wọ́n rorò wọ́n so àwọn stúdẹ́ǹtì alátẹnujẹ náà wọ́n á máa la gbowó ń gbà yẹn ui poli lọ́jà tẹnujẹ ń bẹ̀ torí torí vegetarian ni wọn wọn gbà pé wọ ní kéèyàn máa jẹran ìgbàgbọ́ wọn ni pé ẹni tí bá ń jẹran láyé tó bá da ayé tí ń bọ̀ tó bá padà wáyé yóò ya ẹkùn tàbí kìnìún àbúlóńgbò àbí kànú àwọn ẹran tí ń pẹran jẹ ìgbàgbọ́ wọn tí wọ́n fi jẹran nìyẹn ṣùgbọ́n bá ń ka àwọn òwe wọn tí ò ní yóò rò pé yes for good diet orí táwọn máa sọ ọ̀tọ̀ health àwọn yunifásitì kan ní Ogun State ń yẹn mùsùlùmí sì sẹ́ndì ọmọ ẹ̀ lọ́bẹ̀ àwọn ọmọ sí búrẹ́dì kan báyìí oníwìtì tí wọ́n máa ń rà jẹ káàkiri yẹn irú àwọn gbàgbọ́ yẹn ṣe gbàgbọ́ mùsùlùmí o kéèpé ká sọ pé níta ń sọ pé kéèyàn máa jẹran àjẹjù kọ́ là ń wí o ṣùgbọ́n ẹran kì í ṣe haram a sì ní padà wáyé míì mọ́ ẹyọ kan ẹni kéèyàn bá ti kú ó tán nìyẹn ìdájọ́ ló kù torí náà ẹnìkan wáyé kó wáyà àwọn èèyàn máa yà wánu Kùránì onú wákíá o tó mọ̀ ti wà níjókòó kan lọ máa yà wá nù sọ́rọ̀ tó wá kí à pé èyàn lè padà wáyé kó yẹ ẹran kó yà kankan kìí ìyẹn la sọ lónìí torí ṣùgbọ́n tẹ́nìyẹn ń sọ ò o ìsọkúsọ ni o ìsọkúsọ ni so látara bẹ́ẹ̀ ọlọ́run kó wa àìlè mọ̀ pé ọlọ́run là ń sí àìpọ̀fọ̀ sọ́lọ́run àìpọ̀fọ̀ sọ́lọ́run àìsí pàṣẹ fọ́lọ́hun dandan no ẹ̀bẹ̀ ni ẹ̀bẹ̀ ni sọ̀rọ̀ àdúrà nǹkan tó ṣe pàtàkì ní fún àwọn mùsùlùmí ká mọ̀ hmm, ó ṣe pàtàkì fún wa ká mọ̀ kò dẹ̀ sí májẹ̀mú kankan fàdúrà tó bá ti ní májẹ̀mú tó ń pọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí kó ti mọ̀ pé ẹbọ ti wà ń bẹ̀ ó láago tá a ṣàdúrà yẹn ó níbi tá a ti lọ jókòó ṣe ó nírú aṣọ tá a wọ̀ tá a fi ṣe ó láwọn nǹkan èlò tá a lò sí ó ní àwọn kiri kan ó ti di ó ti ń di pèsè ó ti ń di tí wọ́n fẹ́ gbé fáwọn ayé lóru nìyẹn so ọlọ́run ó ṣàánú wa o ọlọ́run kó fún wa lágbọ̀ yí ẹ̀ ju bá a ṣe ṣàlàyé ẹ̀ lọ àtàwọn tá a sọ àtẹ̀yìn tá a tẹ́ gbọ́ ọlọ́run kó ṣàmójú fún wa níbi àwọn àṣìṣe wa kó sì ṣàforíjì fún wa níbi àwọn ẹ̀ṣẹ̀ wa allahumma rabbana inna nas'aluka al-huda wa tuqa wal afafa wal ghina allahumma الله وصددنا اللهم اجعلنا من هال القرآن الذين يتلونه حق تلاوته اللهم اجعلنا من الذين يستمعون لقولا ويتبعون أحسنها برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين اللهم اجعل القرآن حجة لنا لا علينا يوم القيامة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين وعليكم ورحمة الله وبركاته السلام عليكم ẹjọ́ sars èmi àti àpapọ̀ ń ṣe àlàyé ọ̀rọ̀ gbogbo yìí wọ́n á ní pé irọ́ súnà wà tí èèyàn lè pa wọ́n á ní pé kò sí kan tó jọ ẹ̀ bọ̀t wọ́n á ní ànáfì Ibrahim ní ọjọ́ kìíní pé ó parọ́ irọ́ súnà ní pé èèyàn lè rọ́ ẹ̀ sí. ó ṣàánú wa anabi ibrahim alayhi salatu wasalam kò parọ́ nǹkan tó ṣe ni wọ́n ń pè ní tààríd ṣe aláwọn yẹ̀húdí gbogbo àwọn ànábì ọlọ́run ni wọ́n wá ẹ̀sùn sí lẹ́sẹ̀ ìdí tí wọ́n sì fi wá ẹ̀sùn sí wọn lẹ́sẹ̀ ni pé wọ́n fẹ́ púrùfù ẹ̀ fọ́lọ́run pé nígbà táwọn tó rán sí wa gan jẹ́ lẹ́ṣẹ̀ kí wàá ní kí wàá ní justification pé o fẹ́ fìyà jẹ àwọn lórí ẹ̀ṣẹ̀ nígbà táwọn tó rán sáwọn gan ò mọ̀ ìtí wọ́n fẹ́ lò fún nìyẹn ẹ̀rì pé amẹ́dídà ó ní inú kìtàbù mọ̀kọ́dàs gbogbo ànábì tó wà bẹ́ẹ̀ ni wọ́n fún lẹ́ṣẹ̀ ó ní Yusuf nìkan ni wọ́n rántí fún lẹ́ṣẹ̀ <laughs> ànábì Yusuf ó lóun nìkan ni wọ́n rántí fún ní ẹ̀ṣẹ̀ kan torí pé wọ́n fẹ́ sọ pé Isa nìkan ló ṣe kíni òun ló ma ìdí nìyẹn tó fi lọ sọ̀rọ̀ yẹn pé ń kúrò explain yẹn nígbà tó dé Misra ọba yẹn máa fi bá pa báwọn obìnrin ẹni tó bá ti wá lò ìyàwó wọn yóò fipá bá lò ó wá sọ fún ìyàwó ẹ̀ pé èmi àti ẹnìkan lónígbàgbọ́ òun mọ́dójú tì ó wá sọ fọ́ba yẹn pé ukhti ukhti arábìnrin mi ni ànábì wá sàlàyé pé ṣe bọ́lọ̀ ti sọ ọ́nù kúrán pé innamal mu'minuna ikhwa ọmọ ìyá ni gbogbo àwa mùmìnì so tó ń sọ fún ni pé ukhti fìdí ni wọ́n ń pè ní tààrí àwọn tó ń bá sọ̀rọ̀ ó mọ̀ gbọ́ tí wọ́n yé ń bẹ̀ ṣùgbọ́n wọ́n ti mórí bọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ mo ti ṣàlàyé láwọn ibì kan bẹ́ẹ̀ náà ni irúgbà tó wó ṣà tí wọ́n níta lówó oní wọ́n ń pè lẹ́gọ̀ọ́ kéèyàn gọ́ọ̀yàn lẹ́gọ̀ọ́ fasaluhum inkanu kí ló sọ yìí yantikun ẹ béèrè lọ wọn bí wọ́n bá ń sọ̀rọ̀ náà ń kọ́ ló ń fọ́ wọn àwọn náà wá rí pé ah, ọmọ yẹn máa gọ àwọn níkẹ àwọn kìíní bóyá lọ́jíìkì lálẹ́ pé yún nísìn ó lò pé ìyẹn ló pè làákàyè wọn òun kẹ ẹ bẹ̀rẹ̀ lọ wọn tọ́jú òun ni so ti eyín nísìn ẹ̀hẹ́n àwọn kan tó ṣẹlẹ̀ nìyẹn so wallahu ta'ala alam number two. tó ní fọ́tò bá ṣéwù ní àtàpẹrẹ bó ni ìmọ̀ gbé àwòrán káwòrán gbogbo ohun tó ń jẹ́ àwòrán nǹkan ẹ̀mí ẹranko ni o èèyàn ni o e, e, kò tọ́ fún mùsùlùmí láti ṣe kíni láti máa gbé sára nítorí ọ̀rọ̀ tánàbí sọ yí pé látàdíkúlù lè mọ̀ láìka fi ikalbun àwòsòrò so kò bá mu ànábì kọ̀ fún wa a sọ̀rọ̀ lánàá nípa fọ́tò kò mu dẹ́ ó lè wá ọ̀nà tó lè gbà dẹ́bọ ni pé tẹ́lómi bá fẹ́ ṣàdúrà tí yóò bá wá rí fọ́tò ńláyà rẹ̀ lásìkò yẹn kò ní ṣàdúrà yẹn yóò ṣẹ̀ wá lọ wá fọ́tò yẹn ìgbà yẹn ni yóò ṣẹ̀ wá ṣàdúrà a rí inú ẹlòmíì tó yẹ pé tí ò bá tí ì délé níbi tó gbé fọ́tò ṣéwù sí kò ní ṣàdúrà o ìyẹn ti di ẹbọ o torí lásìkò tó rántí ọlọ́run tó fẹ́ ṣàdúrà yẹn kò yẹ idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'ani o ń súnmọ́ wa lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni kò pe Ọlọ́run tó wàá pè torí pé òun gbà ah, ó yẹ kí fọ́tò kan wà bẹ́ẹ̀ ó ti mú ẹni yẹn lórogún nìyẹn mo rò pé so kò í ṣàrẹ aláàlám. ó ní pọ́blẹ́mù yìí so wọ́n ní pé. Naam. Ó wá ní kò sí tó ń jọ bẹ́ẹ̀ pé òun ní ṣe nǹkan yẹn. Naam. Wàhálà ẹ̀ wá ṣẹlẹ̀ sí. Ó wà lálóye pé ó ah, ṣe mistake yẹn. Ìbàjẹ́ ní kò lọ bọ nǹkan yẹn. Kò bá lọ recite yẹn. Kò bá pa àwọn fà kan yẹn. Bóyá ní Súmẹ́tì àṣẹ fún ṣá. Naam. So nǹkan ẹ̀ṣẹ̀ wá sí wá lọ. A tún ọ̀rọ̀ tí wọ́n á wá tún sọ nígbà tó ní problem. Ní pé lọ ṣàdúrà pé àwọn bàbá ẹ̀ ó wá lọ ṣàdúrà yẹn kò lọ bí ojú orí wọn ojú orí bàbá ẹ̀ ó wá pé àwọn ṣe wọn ka súrátù ìyàsí fún wọn gbogbo nǹkan tí wọ́n ní kó lọ lò wọ́n ní kó lọ gbé adìẹ tó gbé lọ sí gíní bàbá ẹ̀ tó ó wá lọ ra adìẹ yẹn náà ló títọ́ lódodo tó ó wá ṣe àdúrà yẹn ó wá lọ fi ṣe sàrà báwọn ọmọ náà wọ́n yẹn jẹ oúnjẹ yẹn nígbà tí wọ́n ka súrátù ìyàsí àwọn ẹ̀là ń pè ní kùbùrì yún àwọn tí ó ń bọ sàárè ṣíríkù ní ẹbọ pọ́nbélé ni ẹtún ọ̀rọ̀ yẹn sọ kò yé mi kò bá díẹ̀ lọ́bẹ̀ kí làwọn ní kó ṣe sàárè kò gbé lọ ó wá ní sẹ́yìn tó wọ́n kò ṣe pé fóun kú wọ́n ka súrátù yàsín fóun ó wá ka súrátù yàsín yẹn fún tán àjẹ tí wọ́n ní kó ra ó rà ọ̀rẹ́dì ó wá fi adìyẹ yẹ ó wá adìyẹ ó ṣe ráìsì ó lọ fáwọn wọn náà fáwọn ọ̀kẹ́ ní oṣù. ok àwọn tó ní kó gbé adìyẹ lọ síbi sàárè yẹn ara àwọn kùbùrì yìí nìyẹn àwọn tó ń bọ sàárè àwọn tíra wà táwọn àfáà ṣàlàyé nílẹ̀ lárúbáwá Egypt Iraq Iran wọ́n ní ìmọ̀ bọ́ sàárè ó ti fẹ́ gba ọ̀kan ṣoṣo ọlọ́run lọ́wọ́ àwọn èèyàn ń bẹ dé pé àwọn àfáà wa ń bẹ̀rù pé ńgbà tí ó bá dọjọ́ iwájú gan jáwọn èèyàn ó dọ́lọ́ mọ̀mọ́ ní Egypt la ilaha illallah <laughs> nígbà tí ogun jà wọ́n ń bẹ kàkà káwọn èèyàn padà sọ́lọ́ ọlọ́run jẹ́ ẹ̀wọ̀n pé bí sàárè làwọn èèyàn tó lọ ń bẹ̀ wọ́n lọ ń bá wọn tó wọn sọ ah, ẹ̀ fà wọ́n lẹ̀ báyìí ràn wọ́n lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ gbogbo àwọn bíi sàárè Imam Shafi kankan kí ló dé àwọn bíi kí lórúkọ ọkùnrin ti ń jẹ́ àwọn Ṣábìlì àwọn èèyàn tó ti lọ àwọn tí wọ́n kà sí àwọn olèyà yẹn ibi tí wọ́n sin wọ́n sí wọ́n lọ ń rá bàbá ń bẹ̀ wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run ìmọ̀ bóyá gbọ́ kí fi kọ̀ fún wa ká fi kọ̀ fún wa ká mọ mọlé sórí tábà sin òkú yóò kàn ra ní yẹ̀pẹ̀ díẹ̀ lórí gbẹ̀ ó bá yá kí ni ó ṣe yóò lọ ọ̀lẹ̀ so àní lè máa dá sàárè kan mọ̀ tálà lọ ń bọ sàárè mò ń bọ̀ mi sọ pé lọ́bẹ̀ mò ń ṣàlàyé àwọn tó ní kó lọ́bẹ̀ ni so ẹni yẹn kò tiẹ̀ yẹ kó sí gírádìẹ̀ kankan kò yẹ kó ṣe anything in tó yẹ kó ṣe ń gbà tó ní pírọ́blẹ́mù ni pé kó ń fún rẹ̀ bẹ̀ lọ́hùn mo rò pé kò yẹ kó ra díẹ̀ kankan o sọ́dákọ̀ nínú Islam ìtọrẹ àánú wà kò dìgbà tí wọ́n bá sọ fún yàn pé lọ má díẹ̀ kó tó mọ̀ ìtọrẹ àánú ti wà nínú téèyàn lè fi tọrẹ àánú ni gbogbo ohun téèyàn bá ní tó sì jẹ́ halal èèyàn lè rí àgbò fúnra èèyàn báyìí bí mo ṣe wà nísìn mo lè délé kí n rí ewúrẹ́ mi kan tí mo ti ya kí n kàn pa kí n ṣe ọ̀la gan kí n wá pín fún yín pé ó kàn wù mí kí n fi tọrẹ kéèpé sàrà kankan yá sí mi ìyẹn ti wà tẹ́lẹ̀ èèyàn lè rákùkọ èèyàn kan tó gàgàrà bó lè wùyàn kéèyàn ra díẹ̀ kéèyàn ohun tí ẹ̀fẹ́ káwọn brothers yóò já díẹ̀ kó pin fún wọn ṣùgbọ́n èèyàn ò gbọ́dọ̀ fi májẹ̀mú sí wípé tó bá ka súra yìí ó pa díẹ̀ kan sí kò sí nínú sharia Islam ṣùgbọ́n sọ́dákọ̀ ìtọrẹ àánú fúnra ara rẹ̀ wà kò wá ń ṣẹran nìkan owó àti èèyàn lè bòyàn láṣọ ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ lọ fi májẹ̀mú rẹ̀ sára àdúrà kìí ṣe nǹkan tó ní í ṣe pẹ̀lú àdúrà rárárárá gbọ́dọ̀gbọ́ ti yé gbígbà ìyọnu ni wọ́n ọ̀rọ̀ yẹn ní ọ̀rọ̀ nísàlẹ̀ o tí mi ní ráyè lọ tí ó tẹnubọ̀ dáadáa ìyọnu ni kinní yẹn tí wọ́n ní kéèyàn lọ ṣe yẹn wọ́n ò tún ṣàlàyé bẹ́yìn ló ṣe ṣe gan gbégbé yìí ó kàn déédéé ṣe fúnra èèyàn èyí tó bá mu ni pé ta bá ti ní problem ta bá bẹ̀ lọ́hùn ta bá sọ fáwọn àfáà náà èyí tí wọn bá mọ̀ nínú ìwòsàn tánàbí kọ́ wa náà wọ́n tún ṣàlàyé àwa náà ó ṣe èyí tó wáyé pé wọ́n lè ṣe fún yàn bí kí wọ́n ka nǹkan fún yàn tí wọ́n pè ní rúkìá ó wà láyé ànábì sallallahu alaihi wasallam ànábì ṣe àwọn sàhábà ṣe àwọn tàbí tàbíùn ṣe àwọn àyímọ̀ wọ́n ṣe pàápàá Imam ahmed bin Hanbal Imam Malik wọ́n ṣe fún yàn mi mọ̀ bóyá gbọ́ kíní òye bóyá wọn ka Quran sí yàn lórí àbí wọn ka àwọn ọ̀rọ̀ kan tó nítumọ̀ bóyá nínú sunna àbọ̀rọ̀ tó nítumọ̀ wọn kà àwọn èèyàn bá mu mo rò pó ti yé ṣùgbọ́n àwọn míì wà tí ò bá mu rárá bó ti wulẹ̀ kó ma tó jẹ́ pé àṣẹ́kùbọ̀ ẹbọ tá ṣe tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá ni mo kàn déédéé ra tírà kan lórí gbáǹjọ kan gbà tí màá wò ó ka ifá náà ni ṣùgbọ́n èdè lárúbáwá wọn fi kọ́ bùhá gbogbo tí wọ́n ṣàlàyé òun náà lè jí ogbè ọ̀yẹ̀kú òtùá ìrẹtẹ̀ nǹkan kan yẹn náà ni wọ́n ṣàlàyé ń bẹ̀ ṣùgbọ́n wọ́n fèdè lárúbáwá sọ so possible kéèyàn gbọ́ lárúbá kéèyàn wá kà kéèyàn rò pọ̀rọ̀ ọlọ́ ńgbà wọ́n bẹ̀rẹ̀ náà iná alhamdulilayi ni wọ́n fi bẹ̀rẹ̀ tíra yẹn kèésì sọ̀rọ̀ ọlọ. so bí yẹn ti rí nìyẹn wà lọ́ta ẹni yẹn kò correct tó ṣìṣe yẹn kankan kó má díẹ̀ so wà báyìí báwà lọ́la bóyá kí n kú tẹnu bọ̀rọ̀ dáadáa bí ní kó sínú ẹbọ insha allah naam. ìbéèrè mi wọ́n ìbéèrè àmọ́ ó gbọ́ àwọn tí mẹ́lẹ̀ wọ́n tó bá tọ̀lá ní wọ́n sàlàyé rẹ̀. naam. kódà ní kì í pa ìmọ̀ ń kí lásìkò a máa láwo irú ẹni ó jẹ́ ní pé ó kú tí a ẹlẹ́kùn lábẹ́ ìbéèrè náà. Naam. Lábẹ́ rẹ̀, ẹni yá ni pé tọ̀ àwọn kì í ṣe aláwo àmì aláwo náà wọ́n kì í kírun. Àmọ́ nígbà tó bá di ákìlù sáà, ọ̀háìrù kàlámù la ilaha illallah wa kúbà. Ọ̀kan rẹ̀ ó sì ṣẹlẹ̀ irú ẹni ọ̀sẹ̀ alẹ̀ kírun sí la. Wẹ́ẹ́ ní ṣókí, ṣókí náà ni. Tàbá pèèyàn láláwo lẹ̀ Yorùbá túnmẹ̀ lẹ́lẹ́bọ̀. so tó bá re pé túmọ̀ rẹ̀ ni pé ẹlẹ́bọ irun rẹ̀ àti sọ lánàá láyà àbàtọ́ nà ameluk iṣẹ́ yẹn ò wúlò lọ́dọ̀ ọlọ́run ó kàn wéèsì táìmù ààrẹ díàfọ̀ tírú ẹni bẹ́ẹ̀ bá kú àwọn mùsùlùmí ò lè kírun sí láwọ̀ ṣùgbọ́n tá a mọ̀sáláwo pọ́nbélé ó kù Islam ó ṣe ṣàhádà mùsùlùmí nìyẹn á sin so bí ìyẹn ti rí nìyẹn ẹ̀wù ìwà padà wà